What's on this? I'm back with what That's my father. Man is soon now. My dog is dead. ọkùnrin tó bá torí obìnrin kan kú ẹgbẹgbẹ̀rún obìnrin máa gborí sáré. How dare you say that to me? tàdé máa ń bẹ sọ̀rọ̀ o owó ẹ ti pọ̀ jù náà. ó ti jọ owú jù kò wúlò rí ẹni ọkùnrin pẹ̀lú ọmọ ẹ̀ ní kó má ní bàbá gan ni kó bá gba kọ́ ọlọkùnrin ogun ni tó bá ọkùnrin pẹ̀lú wàhálà ni kí ló dáwọ́ lè yìí. ó sún ọmọ ẹ dé gógó ọrùn. débò gógó ọrùn. hello mr man why you dey look my wife now. what's been about this now. ẹ kò máa rí yẹn kò máa rántí mọ́ sí ẹ̀rọ pé ìyàwó èèyàn ní òde pọ́kùnrin wà lẹ́gbẹ̀ẹ́ sọ́fẹ́ sí àfúnà wa. na my wife dey look baba. ah my wife wo bó ṣe make a mess of yourself lọ́jọ́ yẹn níwájú bọ̀bọ́ yẹn ká ní bọ̀bọ́ yẹn ti nà ẹ́ blue black nǹkan kí ni ó bá ṣẹlẹ̀. kí ni ìtumọ̀ yẹn mo ní kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ ah, ah mo wà lẹ́gbẹ̀ẹ́ mi ò dẹ̀ tún admire ọkùnrin mi kí ni nǹkan tó ń try láti sọ náà ẹgbẹ́ mi ẹ̀ka láti ọ̀nà sáà nǹkan tí mo sọ náà. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ti ń gáàsì ọ̀pù lẹ́kọ̀ọ́ ìdúró ti ń gáàsì ọ̀pù kí ni dédé rò ní ìnà ó ti ń gáàsì ọ̀pù. fìfúnni wa pátá ẹ̀dá pátá ẹ̀dá ò wọ pátá pátá ẹ̀dá yé pátá mi ìfolúwa ìwọ lọ bá ọkùnrin ní hòtẹ́ẹ̀lì wọ́n bá ẹ lájọṣepọ̀ wọ́n àgbàgbé pàǹtẹ̀ síbẹ̀ ṣe fẹ́ pa mí ni kí ni mo ṣe fún ẹ tí mo fi dísáàmù kan tó ń ṣe fún mi. kí ni problem lẹ gan-an ṣáà lè gbọ́ ẹ sọ̀rọ̀ kó gbọ́ ni ẹ orí mi máa wúwo aṣọ fọ ìwọ ni kọrẹ wa níbẹ̀ jíjọ ọjà bọ́ọ̀sì náà dọ̀rẹ́ lọ jẹ́símọ̀ sọ́jà bọ́ọ̀sì àwọn ọlọ́jà bọ́ọ̀sì náà dọ̀rẹ́ gan wọ́n jà fọ́tò wọn wọn gbé sórí ìsájà ẹ̀ṣẹ̀ ni yóò sọ̀rọ̀. o ẹ̀bẹ̀ fún làbàtà ẹyọ bẹ́ẹ̀ ti ṣe omi lẹrù pé mo kú ni ẹ mọ̀ pé ìyàwó ẹnìkan ni. ẹni tí ò bá fẹ́ fún jà pàdé ló máa ní kó lọ sódò kó lọ ṣànwọ́ wá. ṣé o mọ̀ pé àgùntàn tó bá ń jẹun lẹ́yìn ọgbà ó ní kókó máa ń pàjẹ́ ni mo ní láti protect ẹ̀ náà. àti wá tí mo ti débìlì àǹtí àgbà tí mo débìlì mi gbọ́ pé ọkùnrin kan lọ pé kí make doctor máa tẹ́tí àwọn ọ̀rìn ẹbẹ kọ kú ni. ẹ understand nǹkan tí mo sọ ẹ understand ẹ jọ̀ọ́ bá mi wá fi mi doctor yín ní kẹ́ ẹ ṣàánú mi jọ torí ọlọ ẹ ṣáà rí pé ara ni ẹ sì mi wọn kì í rí wòwò ìyàwó mi ní nǹkan tó ṣẹlẹ̀ ọkùnrin gbọ́dọ̀ rí wòwò ẹjọ́ mi ò lè gbà. Olúwa, do you know I have a gift for you? will do my wish. Here is the gift. Ìfẹ́ ìfì àjẹni, ìfẹ́ ìfẹ́ ní ilẹ̀ mi gbóná. Ṣé ìfẹ́? Bomb shot of course. Bomb shot alábẹ́rẹ́. Ṣé ìfẹ́? Ṣé ìfẹ́ lélẹ́yìn That's my baby! Ṣé ìfẹ́ lélẹ́yìn tó bá jẹ́ pọkọ yín tiẹ̀ mú bèbí ọkọ̀ wálé kó tó wá rún yín ni ṣé kẹ́ pariwo tó bá o mo gbọ́ mo gbọ́ ah. ẹgbẹ́ ọ̀sẹ̀ fẹ́mi gánjà ọ̀sẹ̀ ọ̀túnba lámbà ló sọ mí ẹnu ọkọ̀ ah, mo kọ́ làmú tó gba ọjà mọ́ jẹ̀mí nà mọ́ kẹ̀kẹ́ àǹtù sí mi lẹ́sẹ̀ gbẹ́sẹ̀ mi ah, ṣé eku wọ ilé yín ó fẹ́ jọjà yín á pariwo ooo ariwo ha ẹgbà mi àti ha àti oh. o yóò dá lóko yóò para lé àjà ó dè yóò gbèrò ọ̀nà. ọfà ọfà gidi tó ń ka lójoojúmọ́ mo fi wọ́n pé àwọn great grandfather mi náà ti gbégun ẹ̀ nílùú mo ní àti lọ ṣe deliverance because mi ì ṣọ̀lẹ. ọmọkùnrin ó yẹ kí n ti rápẹ̀rẹ̀ owó ọ̀la láfíà lára rẹ̀. bàbá mi ì ní tẹ́ ń kọ́ bọ̀ mi ì rówó kankan ah tọ́wọ́ wọn náà ti máa wà báyìí ni mi ì rówó. <laughs> lónìí bó sì ṣe wá òun mo ní pé ó dá o kí n farabalẹ̀ mú fún dáadáa o nígbà tí n wọlé tí n jáde olórí burúkú ti mọ ọmọ ó ti dọ̀bù kírọ́ọ̀sì rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní làbùkù lára o. àyàn ah, ah, ah, náà ṣe ọkọ̀ tó dáa kí ló tó máa gbẹ́bẹ̀ sógi lọ tí ó máa lọ dá ọbẹ̀ tó máa gbé wọlé lọ. lẹ́yìn òní láàká ẹni tẹ́ ṣe lójú ti bí tẹ̀ mọ́ aláàtọ̀ ọ̀gá ẹgbẹ́ èèyàn gbọ́ ọmọ tí mo gbé wá ó mú wọlé ó bẹ̀rẹ̀ sí ní fọ́ lẹ́nu. àwọn ọmọ tó bí ọkọ̀ tiẹ̀ bóyá tá a bá tiẹ̀ fi lókun ẹ̀ ṣe bóyá ọpọlọ àpéjì ẹ̀ but no no no no no the clerical spirit in you will not let you be bẹ́ẹ̀ ṣe wà yìí màá fún láṣọ òun yìí àtàgbọ̀wọ̀ yìí ẹ̀rà jáde fẹ́rẹ́fẹ́ ìrẹ̀wà wọlé mi ìrẹ̀wà màlọ́ mẹ́rẹ́ mi lọ pé mo ti ya lẹ́yìn ni mo ti ya oko lẹ́yìn ni mo ní wà wọn bá bu ẹ. màmí hmm? ṣẹ́yìn náà jẹ́rìí mi ni. mo jẹ́rìí ẹ̀. mo mọ̀ máa ń ṣọ̀yàyà pẹ̀lú wọn. kó máa ṣe jẹ́jẹ́ ṣó ti gbọ́ ọkọ mi. mo mọ̀ pé lágbára wàá tàjù tàná lọ lágbára ọlọ́run ṣó ti gbọ́. tí ọlọ́run bá jẹ́ kí n ta bàbá yín ra nǹkan bọ̀. ó dà ó ṣe ọkọ mi wàá bá láàánú pàdé. àmín. má pẹ́ kó tó dé o. mi ì ní pẹ́ màmí. omi adágún kì í ṣàn kó bojú ẹ̀yìn àdáníwáyé dá ní ìwà iná. ìjì dákẹ́jẹ́ o àtàwọn ọmọ bọ́lá mi ò mẹ́ni tó kọ́. bọ́sù bọ́sù bọ́sù bọ́sù ẹkùn mo sọ pé bó ṣe wà yìí tọ́nà ẹlẹ́ẹ̀kejì ló ń lọ yìí o. ṣé o mú mi ṣeré ni tọ́nà ẹlẹ́ẹ̀kejì báwo mi ò tí ì tà látàárọ̀ lọ́sùn tí gbogbo àwọn èèyàn ti kólẹ̀ lọ bí ẹni. nígbà tí mo rìn tó sú mi ni mo bọ́ bàtẹ sẹ́yìn pé wọ́n yẹ kó bóyá bàtà ló ń fà mí lẹ́sẹ̀ sẹ́yìn. wo ọ̀bọ̀tún ṣé kò ṣe kó lọ sùn lé ṣá. sùn lé <laughs> ṣé ń sun oorun yẹn ni tíṣẹ́ wa ń ta kò sí mi nǹkan rí mi ní lọ́ọ̀kì ni. Ah, wo bí wo bí abó ti lọ bàtọ ọmọ kan. lọ sọmọ pé mo lọ jókòó tí ọmọ kan <laughs> ọmọ olè yẹn fẹ́ jókòó tí ì tó bà lówó lọ́wọ́ wọn ti ẹ̀ dídá ẹ lóhùn yẹn kọ́ i don't just know what is happening but. but anyway àárọ̀ lọ́jà àjẹ́ àwa o i need to say sorry that i've come to this world cause the evil one flourish and the righteous one suffer. Bọ̀sún. Bọ̀sún. Bọ̀sún. Bọ̀sún. Ta ah. ló ah, ń jẹun? Ta ló ń jẹ ẹbí báwo? Ah. Ó sì wá ń tó òsùn yìí. Gbogbo àti mo ti ń ṣe bá òwúrọ̀ ni mo rí púpọ̀ bẹ́ẹ̀. Bọ̀sún Bọ̀sún. Hmm? Ṣé ò ní lọ ò ní lọ ṣiṣẹ́ ni? Àgbà tán bá ti gbélé fún gbogbo àwọn èèyàn tán, èwo ni wọ́n fẹ́ rí gbé nígbà tó bá débẹ̀? bọ̀sùn ẹ̀ òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre. Ah, ẹ mọ̀ pàtó máa ṣe ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá péré sí. aago mẹ́sàn-án ti fẹ́ lu. bẹ́ẹ̀. Hmm? Ah. ó dáa ẹni tó bá mọ ọjọ́ wò ló mọ ọjọ́ ọkọ dìde kó wá lọ ó yá dìde dìde ọkọ mi mo ní kó o lògùn lánàá ó lògùn sórí ń sì. ọ̀rọ̀ ìdẹ́ ti ń dún wọn gbèdé ọkọ wọn máa ṣe wàhálà kiri ọ̀rọ̀ mi ò rí nǹkan kan mú bọ̀. o ò ní dààmú wàá rí tiẹ̀ náà ṣe ò ah. ní dààmú ó dìde dìde dìde dìde èmi náà fẹ́ lọ bá onílé ẹgbẹ́ wa ilé fúláàtì yìí oh. wọ́n ní kí wọ́n bá wọn fọṣọ mo fẹ́ lọ bá wọn fọṣọ. garbage garbage garbage garbage. onílẹ̀ afẹ́ ah. dalẹ̀ ní ilé gbà. Oh. Bọ̀. Ah, ṣé màá ó ṣẹlẹ̀? Báwo yẹn parọ́ fún yín? Ilẹ̀ yìí pọ̀. Ó pọ̀. Kó bá dẹ̀yìn kó bóyá olú ẹ̀ jayò pa. Ẹ two fifty. Kí ni? Kí ni two fifty? Mi ì lè san ju one fifty lọ. Àǹtí ilẹ̀ pọ̀. Ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni. Ah, mi ì lè san ju one fifty. Tẹ́ẹ̀ ti gba one fifty, kẹ́ máa lọ. Ẹ wọ́n kó bá dẹ̀yìn kó bóyá à ń bára wa argue àbí kankan ẹ ká ẹ pajú ẹ̀dẹ̀ sí two hundred. mi lè san ju one fifty. lèyí pọ̀ ẹ obi tí mo ṣe ń ti lọ. tẹ́ bá ti gba one fifty kẹ́ máa lọ mi lè san ju one fifty. ẹ ní sùúrù ah, one fifty one fifty oh. ó dáa mo ti gbọ́ ẹ mi wá. apá apá onílẹ̀ tó fẹ́ dání máa bọ́ ń ta. fifty ni àjọ agree. mi ìbéèrè price lọ́wọ́ yín bọ̀ kí ló dé Fọlákẹ́ tó ń ṣíwájú ẹlẹ́dẹ̀ pẹ̀dẹ̀. ṣé wọn ló fẹ́ sanwó ni akíndé tó kọ nílẹ̀ lẹ́yìn mi. ìgbà tí mo ró nílẹ̀ tó ń bọ̀ mo dẹ̀rí opportunity kakuku dalẹ̀ sọnù. ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá rí akólẹ̀ màá ní kán wá kó ìyẹn máa lọ́ǹtì yín. mo ti débí already a dẹ̀ ti jọ agree as a matter of fact gan two fifty ni mo fẹ́ gbà tẹ́lẹ̀ o àwọn lọ bẹ̀ mí pé kí n gba one fifty wọ́n bẹ̀ mí wọ́n á wò pé okay it's one of those things mo ṣe gbà. ok àwọn bẹ́ẹ̀ yìí tẹ́ fi gba one fifty ní àbí. as in pé wọ́n kọ́ àjọ agree. ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá rí akólẹ̀ ẹ máa fún lówó máa kólẹ̀ ìdánù ẹ̀yin ẹ máa lọ́n ti yẹn lè dalẹ̀ inú. bò wáyé. wáyà. wọn kú sí mo ṣẹyìn sí tẹ́lẹ̀. nǹkan tí mo rí lára yín ó yé mi. ok àmọ̀ kó ṣẹlẹ̀ ah, ẹ ṣe insist báyìí ẹ wo bẹ́ẹ̀ ṣe múra tí òórùn ilé fòyín gan ó kàn ń rùn pààyàn gbogbo bíbí ẹ máa wo bẹ́ẹ̀ ṣe rí. you dress crazy and ẹ bugi jẹ ilẹ̀ lẹ́ǹtì bóyá tẹ́ bá gbélẹ̀ fún yín sí tẹ́yìn bá dànù bóyá ẹ máa darí ayò ẹ̀nà i don't know mi mọ máa ń dín ó dà ẹ pẹ́ ní mission ẹ máa lọ ẹ máa dalẹ̀ ẹnu máa pẹ̀lú mi. ọkú o lè to yẹn ó kẹ́ ẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ kẹ́ ká ṣe hundred. ó tú rẹ̀ láṣìírí ṣé mo sọ fún ẹ pé lè ní mission àwọn tó bá fẹ́ bá tìyàn jẹ́ gbogbo ọ̀nà náà máa fi penetrate ó bá price ẹ̀ ní fifteen naira báyìí ó máa gbà ó máa gbé dà. lọ́wọ́ ilé tó ń wò yìí ní mission àbí kí n pariwo lè àbí gbọmọgbọmọ. mission bolẹ. mission bẹ̀rẹ̀ wèrè ń kọ̀rọ̀ bí tẹ́kùn jáwọn èèyàn gbé náà nìyẹn mission fóun náà ni kí ló tó mission wo mo ró nílẹ̀ kó dalẹ̀ nù ní mission irú mission wo nìyẹn. a fẹ́ tó monday fún wọ kó tó mọ pé gbogbo èèyàn kọ́ léèyàn máa ń bá sọ̀rọ̀ wọnú lé lọ fún mi jọ. ó ti sú mi wàhálà tí mo rí ń yìí ó ti pọ̀ jù wàhálà ẹ̀gbin táwọn mi bá máa tàyàn nù báyìí àbí táwọn máa sọ̀rọ̀ síyàn wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ṣèyàn bí ìgbà tẹ́lẹ̀ pé kò ṣe ọlọ́run ló ṣẹ̀ dáyàn. ládùúwẹ̀ tó lu ẹ̀ka. ọkọ mi màá fẹ́ kó ní sùúrù o ẹni tó bá máa jó inú àpáta ni kò ní wẹnu àké o bẹ́ẹ̀ sì ni tí kò tó àṣedànù ẹ̀dá ò bá ìtì kù ẹ̀dá ò tí ì gbọ́n mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá ọlọ́run á kú gbàdúrà wa mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan láàárọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kó padà dé kí n tó bẹ sọ lálẹ́ yìí mo lálàá kan lóru àná mọ́júmọ́ àárọ̀ yìí hmm? bẹ́ẹ̀ ni alámídẹ̀ máa ń ṣe o torí pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run máa fi hàn mí mo kàn rí i pé nínú iṣẹ́ tó ń ṣe yìí Ọlọ́run dá wa lọ́lá a ti wà nínú ọlá inú ìfọ̀kànbalẹ̀ nínú owó gidi nídìí iṣẹ́ ilẹ̀ tó dẹ̀ ń ṣe náà Ọlọ́run ti dá wa lọ́lá. ojú àlá. bẹ́ẹ̀ ni. ok inú àlá yẹn gbogbo oríire tí mo ṣe yẹn àti bí mo ṣe wà àgbà tí ìyà ń jẹ mí yẹn báwo ló ṣe pẹ́ síra wọn báwo ló ṣe jìnnà sí. ẹ wo ọlọ́run wá fi yẹn hàn mí mo kàn rí pé ọlọ́run ti dá wa lọ́lá ni mo dẹ̀ mọ̀ pé tá a bá ń gbàdúrà tó bá pẹ́ tó bá yá àdúrà wa máa gbà. mami ó dàbí ẹni pé àlàyé yẹn láì pò tọ́ ni ẹ mọ̀ nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ nígbà tí mo ṣiṣẹ́ lọ lẹ́nìí kọ̀ ṣàdédé ni mo rí tí wọ́n lẹ̀ nǹkan sí ara ògiri ó wá jẹ́ kí ni vacancy táwọn èèyàn bá ń wáṣẹ́ tán máa ń lẹ̀ káàkiri nínú nǹkan tí wọ́n kọ síbẹ̀ ẹni tí wọ́n nílò gangan nílé iṣẹ́ yẹn ó wá jẹ́ nǹkan tí mo study school ẹni tí wọ́n nídìí sí ipò yẹn nǹkan tí mo study school ni. ṣòro ayé mi lóde ẹ ò dé wá lọ bẹ. ẹ ẹ mọ̀ kó ṣẹlẹ̀ màmí lílọ yẹn kọ́ ni wàhálà mọ́ ọ̀la ni wọ́n ní wọ́n fẹ́ ṣe interview yẹn fáwọn tí ó bá apply and again ṣáṣọ tí máa wọ̀ lọ سامزف هم هم سيجيا سندك dákẹ́jẹ́ dákẹ́jẹ́. dákẹ́jẹ́. àwọn ò ní gbà mo fi bá bẹ́ẹ̀ ra wọn. dákẹ́jẹ́. ah o ti mi ì lè fẹ́ pàjẹ́. kí ló dé kó fi mú ni gàrí lásán tó bá tún jàpá sínú àtúrí kọ̀ǹdìmù. ẹ pàkẹ́ ẹ fẹ́ bá nǹkan jẹ́ àwọn gbogbo kọ́ wa ní school téèyàn bá ń lọ wá iṣẹ́ lọ àbò fẹ́ lọ pàdé èèyàn tí ẹ fẹ́ jọ ní ọ̀rọ̀ face to face eh. àbò ń lọ fún interview tó jẹ́ pé ẹni tó fẹ́ lọ báyẹn ojú máa kanjú ẹ máa gbọ́ òórùn ọ̀rùn tó máa jáde láti ọ̀nà ara yín wọ́n jẹ́ kó yẹ wa pé àwọn nǹkan tí ó máa ní onítàn yẹn lára ò gbọ́dọ̀ jẹ́ torí tó bá jẹ́ tó bá ti ní onítàn yẹn lára ó lè gbàbẹ̀ kó decide pé eléyìí ẹnu ẹ̀ ń gbá fi kán bí kéèyàn jẹ ẹ̀pà ó jẹ fùfú garlic àbáwọn nǹkan kan bẹ́yẹn èèyàn gbọ́dọ̀ sá fún tó bá wọn kò fẹ́ sọ̀rọ̀ kí ẹnìyẹn má rí ẹ bí ah, bí ẹni tó máa kórìíra tó mi lè jẹpa. bóyá mo gà mo gà wà á bá àánú pàdé lágbára ọlọ́run ojú rẹ ọlọ́run bá kò ní fẹ́ sílẹ̀ wà á bá láàánú pàdé. omi adágún kì í ṣàn kó bójú ẹ̀yìn àdániwáyé ti dániwáyé náà ìjì dákẹ́jẹ́ o àtẹwọ́ mọ́ bọ́lá mi ò mẹ́ni tó kọ́ dákẹ́ dákẹ́ o ìjì dákẹ́ yẹ dákẹ́ o dákẹ́ o ìjì dákẹ́. good cv thank you sir but nǹkan tó ṣẹlẹ̀ ni pé position tẹ wá fún yìí a ṣe gẹ́ẹ̀tì èèyàn síbẹ̀ ni ẹ̀yin lè ṣiṣẹ́ pẹ̀lú wa ẹ sir mo ń wò pé bóyá ṣé kò sí nǹkan mi tẹ̀ tó lè ṣe fún mi. the only help tí mo lè ṣe mi ò dẹ̀ rò pé pẹ̀lú cv tẹ mú wáyé o pẹ̀lú qualification tẹ́mi ń wò wájú mi yìí o ẹ̀yin lè ṣe. ah rárá sir tó bá ti jẹ́ pé iléeṣẹ́ yìí I can do anything there is dignity in labour any position tẹ bá ní kí n fill in màá ṣe mo dẹ̀ máa ṣe dáadáa. ẹ̀mí pé ẹ lè ṣe iṣẹ́ tí mo fẹ́ sọ fún yín lè ṣe. I will do it. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí the only post tó wà báyìí available is um, mortuary attendant but mi ò sọ pé kẹ́yìn ṣe tẹ bá léyàn tẹ lè mú wa wá ṣe àdúmà pẹ̀lú qualification yẹn ní lè ṣe. it's a good job uh, it's like a, it's an unskilled labour but um, I can always impute my skilled labour into it màá tún ṣe better so bó ṣe sọ lẹ́ẹ̀kan yẹn there is dignity in labour all i want is to be employed màá ṣe I'll do it perfectly. i mean mortuary attendant. of course sir i can i need this job badly i will do it. ẹ lè of course sir. You know, tẹ need láti ẹ need kọkọ fún yẹn nǹkan tẹ kàn máa ṣe fún mi ni pé fọ́ọ̀mù tẹ fi yìí ẹ máa mú padà lọ sí reception ẹ máa lọ píkì mortuary attendant fún ìyẹn ẹ máa lọ so tẹ́ bá ti fíìlì ẹ máa mú padà wá fún mi. okay sir i will do that right away sir. okay ẹ má pẹ́. Okay, sir. Ashika, sir, thank you so much, sir. Thank you. Thank you. Thank you. God bless you. Uh, uh, uh Sorry, sir. Uh, ah, ah, <laughs> How far? How you doing now? Well, I'm sure. No, sir. I'm sure. I'm going to rally. Ó wá ṣe wá sí company wa ni. Ó wá ṣe wá. Ó ṣá ti gbà. No, wá ṣe fẹ́ gbà ni. Iṣẹ́ tó wá wá wọn ẹlòmíì ti gbà. So in fact ìgbà tí mo introduce ẹ sí another thing pé aṣọ ah, lè ṣe mortuary attendant kò tiẹ̀ máa ìbọn yẹn kàn sáré graph ẹ Oh! and bùbọ́ tó lẹ́wọ̀n yẹn o ló bá rí cv qualification ẹ̀ báàgì gan ọ̀pọ̀ yẹn ọmọwé ọmọwé ọmọwé irú èèyàn táwọn wà níbẹ̀ tí position tó wá fún kò hmm. sí so àríbí ló ti rí. gbẹnu dákẹ́ gbẹnu dákẹ́ ah you talk too much. sori gbogbo bó ṣe wà lọ́dọ̀ ẹni mo mọ̀ reason yẹn tí mo fi ń rush láti meet ẹ̀ of course kí ló dé tí yóò gbọ́ràn olójú ò fi ríran ó ní imú ò fi gbóòórùn ọwọ́ ayé wà lára bọ̀bọ̀ yẹn náà. of course yes. ẹrù ayé wà lórí ẹ̀ tó ń gbé káàkiri. let me tell you one thing i am very sure pé tó bá gba bọ̀bọ̀ yìí sí ibi iṣẹ́ yìí ó ti ẹ̀ ṣe rí nǹkan jókòó sí ó ṣe rí pépà láti kà ó máa taṣí àìní. mo mọ̀. Mm -hmm àwọn pépà yìí ó máa ta fún àwọn ìyá tó ń sùn bọ̀ lẹ́yìn ó máa di atọrọ jẹ within two months i am very sure òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ o ò lè gbà á sọ fún pé èmi personally ti ní èèyàn tí mo fún ẹ tó bá ti dé o ti bọ̀. sórí bọ̀bọ̀ tó ń wo yìí ó dà pé o mọ̀ síbi tó gbé wá bí then tí mo ṣe sọ fún pé mortuary attendant ló wà available ó lóun ò máa pé òun lè ṣe so why tó wá tún sọ pé àbọ̀bọ̀. òun náà rè èèyàn tó ní ó ní irú cv bẹ́ẹ̀ degree tó ní ẹ̀ kò sọ fún pé mortuary attendance ló wà fún un ó dẹ̀ gbà láti ṣe ó accept ẹ̀ willingly náà ó yẹ kó ti ibẹ̀ ló yẹ kó ti máa fúnra pé ọwọ́ ayé wà lára ẹ̀ friend let me tell you one thing má ò tí èmi ò lè jẹ́ kó gbà á hmm. sọ fún pé ló sọ fún pé tó bá ti dé sọ pé àti déyàn tó ti gbà bẹ̀ pé bó ṣe lọ ẹ èèyàn kan ti pè in fact èmi ní èèyàn ti máa fún ẹ láti ṣe. ó mọ nǹkan ọ̀rẹ́ mo mọ̀ pé ó lè bá mi sọ̀rọ̀ tì and ìwọ náà àti moransin níbi odi tó jọ mẹ́ta mo mọ̀ pé ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ mo reason sí nǹkan tó ń sọ yìí mo reason sí o ò lè parọ́ fún mi o ò dẹ̀ o ò dẹ̀ nífẹ̀ẹ́ kí kó tán fún mi. of course. tó bá rẹ̀ rí nǹkan náà èmi náà lè pè é sákèésì ẹ̀yìn ìyẹn náà wà ẹ̀ mm. no problem so báwo ni kí ló ṣẹlẹ̀. ok i'm ok ó kàn ní kí n sọ fún ẹ pé mo fẹ́ lọ sí. ẹ ẹ sà ẹ ẹ ẹ káwọn. mo ti tún application yẹn kọ sà. no no no ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe ẹ mọ kí mo ti ṣẹ̀yìn in the first place ẹ máa tún ṣẹ̀yìn lẹ́ẹ̀kan sí i nǹkan tó ṣe ẹni gbéṣẹ́ rí that mortuary attendant ti mo sọ fún yẹn. in fact ọ̀rẹ́ mi ẹgbẹ́ pàdé ẹ̀bẹ̀ ṣe ń lọ lẹ́ẹ̀kan yẹn. yes yes sir. ó ti ó ti gé èèyàn síbẹ̀ àlọ́nà ẹ má bínú ẹjọ́ tó yọ lọ máa máa get back sí. ọ̀rẹ́ um, ẹ mọ̀ bó ti ṣẹlẹ̀ sá. ẹ ní sọ̀rọ̀ so fún pẹ̀sì yìí ẹjọ́ bá mi drop ẹ̀ fún wọn eh? so yìí máa máa get back sí oye. Eh, a ní máa get back sí yẹn máa lọ náà. Eh, um, sir. Oh. Okay, let's do it this way, sir. Yes, sir. Um, I need Emma. Okay, if you miss sí probation. Emma, don't know. Hello, hello. If you miss sí probation. Like, let me work for three oh. months. I, I don't mind. Ẹ máa sanwó fún mi after that. Tẹ́ bá rí bí mo hard working. And then ẹ máa sanwó fún mi. Please. Ọ̀rẹ́. O gbọ́n kọ́ta. Mr. Man. Sir. Mr. Man. Ẹ mọ̀ nǹkan tó ṣe ẹni pé tẹ́ bá Yes, 2000. 2000 and... You just pay me to beg you. No, no, no, no, no, no. 2000 and what? No, I'm very hardworking. I will, of after, course, I Let know. me do probation for three months. After then, the man mo ṣe ṣiṣẹ́ tí mo wà hardworking. Then they bẹ̀rẹ̀ sí sọ fún Please, can I please excuse us? Please. Omi adágún kì í ṣàn kó bojú ẹ̀yìn. Adániwáyé ti dániwáyé náà. Ìjì dákẹ́jẹ́. Ah. Eh, báwo wà ní ṣé ọ àmì bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ kò sí bí mi ṣe bẹ̀ wọ́n tó mo dábọ̀ mo ní kọ́ ṣáà gbà mí síṣẹ́ mo bẹ̀ wọ́n sọ́tún bẹ̀ wọ́n sósì kí má parọ́ mánéjà iléeṣẹ́ yẹn ìgbà tó wo ìwé mi ó ní mo ká ojú òṣùwọ̀n àmọ́ kò jọ bí alátakò kò jọ bí èdè èèyàn kan ṣáà kọ wọlé wọ́n sọ gbá wọ́n lọ́rọ̀ kan ṣáà wọ́n ní kò sí àyè fún mi mọ́ pé kí n máa lọ pé kò síṣẹ́ ọ̀rọ̀ àgbà kámú tèmi. ọlọ́run ọlọ́run kí wàá ní mo ṣe fún ẹ tó wàá fìyà jẹ mí báyìí àbí ta ló wà ní kọ̀kọ̀ tó ń fìyà ọwọ́ ẹ̀ jẹ mí báyìí kí ló dé kí ni mo ṣe. ìyá ẹ jẹ́ má ronú kó má dá nǹkan mí sí i lára èmi ò ríro ìbára kan ní ká lọ gbìyànjú ajé wò ni ìgbà tó dẹ̀ bọ́ sí ẹnu kí n padà sí iṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ni wọn kò kú lé mi díẹ̀ kẹ̀kẹ́ tí mo dẹ̀ fi ń dalẹ̀ nù náà kò ń ṣe pé mo gba installment ogún mi àti <laughs> wàhálà mi àti owó mi wọn ni mo fi rà wà lọ gbé nǹkan mi jẹ́jẹ́ wọn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la yóò wákàtí kò sí wàhálà mi ò ríro ẹ̀yin náà má dẹ̀ kó affect yín ọdún ìṣàkóso ẹ wo kí lẹ ṣe kí wọn lè jẹ. mi ì ṣe kankan kò sí kankan mi. gàrí tí mo mú kó láàárọ̀ nǹkan ṣiṣẹ́. gàrí kù. ọmọ ẹ jẹ́ mú gàrí. màá ní bá iṣẹ́ lọ́la ọlọ́dẹ àrò pa á sí ọbẹ̀ ọbẹ̀ atagúngún àti kínní. Èdùmàrè ìyá ìmọ̀dí tí ń jẹ mí. sunkún. ah onílẹ̀ ẹ wá ẹ jọ sábà bá mi kólẹ̀ gbogbo ẹ. bẹ́ẹ̀ ta kò sí kankan nílé. kò sí kankan nílé gbogbo ẹ náà lè. ẹ owó kí ni yẹn two hundred naira ni mo ní. ilẹ̀ tẹ́bà ti lè gbé ẹ máa lọ mọ́là mi máa tó kọjá. ẹ mú ẹ mú wá ẹ mú. ẹ mé sọpẹ kó gbogbo ẹ o àwọn kọ̀ọ̀kan wà gbálẹ̀ wà bíbá ẹ kẹ́ fi gbà. Hmm, gbogbo ẹ ní wàá gbé. jọ̀wọ́ jẹ́ ẹ ṣe bíbẹ̀ náà ṣáájú. kò jìnnà ẹ tẹ̀ máa láìkì bẹ́ẹ̀ máa láìkì ẹ̀. ẹ bọ ṣé ewé ẹ̀ ta kọ́kọ́ lọ́dún tán yẹn. kò jìnnà síbẹ̀. mo kẹ́ ọmọ láìkì rẹ̀. ẹ ẹ máa fún mi ní time díẹ̀ kí n kàn fi wá àwọn onílẹ̀ yẹn ṣe rí ilẹ̀ tó wà níbí báyìí àwọn council ti wá wọ̀nù wá pé a gbọ́dọ̀ gbé kúrò níbẹ̀ lẹ́nu tí n bá dẹ̀ ní kí n lọ síbi tá à ń lọ kí n tó dé ó possible káwọn council yẹn ti wá oyè yín so ẹ kò máa fún ní time bẹ́ẹ̀ kíkan fún báwọn nílẹ̀ ẹ ṣe. ọ onílẹ̀ kan rẹ̀ àǹtí onílẹ̀ wọ́n ní ìdòdó. mo lè wà mo lè eh, no no no no ẹ padà ẹ wá sí no no ẹ wá sí bíbà yìí ẹ ẹ lọ ẹ lọ síbẹ̀ yẹn a ní kẹ́ ẹ lọ síbẹ̀ yẹn. Ah, ah! ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún mi. ẹ má ẹ wo ẹ má ẹ má ẹ kọ́ ka bíkọ́ bẹ́ẹ̀ ṣe yẹ kọ́ lọ. ẹ má wọrí ẹ má wọ mi ò gbélẹ̀ mọ́. Ah. ẹ gbélẹ̀ mọ́. ṣé bẹ́ẹ̀ ilé sọ pé ẹ fẹ́ dalẹ̀ ní oníṣìí ká tó máa lọ. mi ò gbé ilẹ̀ mọ́. àǹtí ṣé ẹ ẹ tí lówó tẹ fẹ́ sọ́nsìn ni àbí I don't understand àwọn pè mí pé fẹ́ dalẹ̀ nù. mi ò gbélé mi ṣe dandan ni. Ah, ah, sista ṣónílẹ̀ ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ṣebí lẹ̀lẹ́ fẹ́ dànù akólẹ̀dẹ̀ rèé so why ìtẹ́ tó fi change mind yín lẹ́nu sínsìn. ẹ wò wọn ò ṣe mí tẹ́lẹ̀ mi ò kàn fẹ́ kán bá mi gbélé yẹn mọ́ ni ó pè mí kí káńsù jáwèé fún mi ju kán bá mi gbélé yẹn lọ ẹgbọn yẹn wọlé ẹgbẹjáde ó wà ní kọ́nà bíbá yìí. ẹ ẹ ẹ ẹ ẹ padà ẹ padà ẹ padà torí Ọlọ́run mi ò gbélé mọ́ ah, mi ò gbélé mo ṣe dandan ni ẹ jọ̀ọ́ o ọlọ́run ò ní kó bá yín àǹtí ẹ má wo oríṣẹ́ ẹ pé gbé ló gbé kínní kẹ máa lọ mi ò fẹ́ yín ẹ má kó má bá mi gbélẹ̀ àǹtí mo máa rí onílẹ̀ mi ṣó yẹ yín tí mi bá ṣe wàá rí onílẹ̀ mi gan ó pè mí kí káńsù jáwé fún mi ẹ gbé kínní kẹ máa lọ. ṣé mo ṣe ń kẹlẹ̀. kí lẹ ṣe fún ṣe yẹn ṣẹ́yìn náà rúùtù ọ̀nà àbẹ́ máa wá sí. àní kẹ máa lọ ẹgbẹ́ ẹgbẹ́ kínní. àǹtí ṣó ṣẹ̀yìn ni. àǹtí ẹ jẹ́ ẹnì kan máa lọ oyè yín ká lè tètè máa lọ síbi táwa ń lọ ẹnì kan máa lọ. àǹtí ó dẹ̀ yìí tẹ̀ ṣe yìí kù díẹ̀ káàtó ó dáa ẹ ti bá dé ẹni ìjẹ́bẹ̀ yẹn kí ló máa lọ ṣebí lẹ́lẹ́ fẹ́ dànù tó bá ti ẹ̀ṣẹ̀ yín tẹ́lẹ̀ àpọ́lẹ̀ ni tó bá jọ̀ta yín pàápàá ṣebí nǹkan ẹ̀gbin lẹ fẹ́ dànù ẹ gbẹ̀gbìn fún kó máa kó tiẹ̀ lọ. ẹ wò spirit wọn kàn bá tèmi ṣiṣẹ́ mi kàn fẹ́ kán bá mi gbé ni. spirit kò bọ́ nílẹ̀ mọ́. kàn máa lọ a máa rẹ́ lómi àwọn onílẹ̀ máa wọ́n pọ̀ gan-an. ẹyin gan fọ ni spirit nínú akólé àdàlẹ̀ mi kọ̀ọ̀kan. ewu a máa rẹ́ lómi. sẹ́mẹ́sẹ̀. hum hum. ṣé ìjìyà ṣé dákẹ́. dákẹ́jẹ́ dákẹ́jẹ́. dákẹ́jẹ́. dákẹ́jẹ́. dákẹ́jẹ́. Ìjì dákẹ́. Dákẹ́. Ìjì dákẹ́. Ìjì dákẹ́ jẹ́. Omi adágún kì í ṣàn kó bójú ẹ̀yìn. Àdániwáyé ti dániwáyé náà. Ìjì dákẹ́ jẹ́ o. Oh. Àtẹ̀wọ́ mọ́ bọ́lá. Mi ò mẹ́ni tó kọ́. yeah. Do I need to say sorry that I've come to this world? Cause the evil one flourish and the righteous one suffer. tó Ibà, ibà, ibà. ibà.

ṣe mí lódò adágún. dákẹ́jẹ́ dákẹ́jẹ́ ìjì dákẹ́. ẹ láìkí bẹ̀yìn àbí. no problem. <laughs> ẹ ṣe gan. bí kò nílẹ̀ èké. àǹtí. I mean, um, àǹtí. Um, àǹtí ẹjọ ṣèbẹ mi ti free mo lè máa lọ. ẹ eh, ká drop yìí. ẹnu ẹ má drop mi ẹ má wọrí àní kẹ má wọrí ẹ ah, ṣe gan. Um, uncle confide in me i can actually take you to her to beg eh, on your behalf òun láti jẹ́ pé ẹ ti ṣẹlẹ̀ dì yẹn kí gangan ló ṣẹlẹ̀ tell me i mean talk to me I le resolve ẹ̀ náà kí ló lè tó yìí ẹ wo bó ṣe bíndú kan fi wálé kan lọ ṣá man. Auntie, yeah? my decision to answer you is born out of respect. Emitenwe, I am a very respectful an easygoing person. I don't make troubles. And tí n bá sọ fún yín pé dealings or transaction for ẹni rí not to talk of pé a máa ṣe And as a matter of fact, my mother actually taught me to be peaceful with everybody. Nǹkan tí arábìnrin yẹn ṣe kò ń ṣe pé bóyá ó ní òsínmi. I, I don't know how to explain this. I don't know. It's, it's, it's, it's okay. It's okay. Don't get too emotional, please. No, no. To be honest with you, Auntie, let me just be honest with you. Wọ́n ṣe àwọn ẹni àkọ́kọ́ tó máa treat me bẹ́ẹ̀. And I really don't know why that has been happening, but I, I just, I conclude that it's part of life. Because I believe there's dignity in labor. The fact that I'm doing this does not mean I should be treated like a trash. I'm dealing with trash does not mean I should be treated same way. So I leave them to whatever they do. Man, pàdérò on several occasions. So I see it as one of those things, They are my encounter. So I am not too bothered. I understand. So I really, <laughs> I really don't know what to say again. So wait, wait, because me understand. Are you educated? Like you swept me off my feet. Are you? <sighs> Cause will I say not sorry by me ask. I'm actually a graduate and I studied in international relations and human management. Wow! That's my course. Wow. And I graduated with 2-1. Really? Yes. I actually came out with first class as well. I came out first class. Really? Of course. Mo ṣe ṣe both of 2-1 tèmi. First class? Of course, no, State University. Why this? For crying out loud, why? Uh, the economy is not really, <laughs> ah. it's not moving. I, I search for a job, you know. I don't know, something is, I'm, I'm cool though, because at least mo ń rọ ọ́fíìsì and. Èmi náà sọ fún yín, àwọn èèyàn kan dédé lè máa bá wọn kú yìí jà àbí kọ́ máa bínú sí wọn, ó máa ní nǹkan tó rí lára ah. Yes, ẹ̀yin lè fà á. A whole graduate like you, very smart guy, grown up looking good. and one kólẹ̀ ẹ̀ ń dalẹ̀nu ẹ̀ wá jẹ́ káwọn èèyàn máa gbéṣẹ́ thirty naira twenty naira ilé iṣẹ́ ilẹ̀ kíkó dànù ó wà disrespectful láwọn èèyàn ò ní fẹ́ gbéṣẹ́ fún yín. no there is dignity in labour ìlú yìí ó terrible kò síṣẹ́ kò sẹ́nitìn and i don't want to remain idle so i have to do me ní craft me tí mo kọ́ i only went to school and uh, this is the easiest one for me things has been difficult there you go again it is wrong not yeah you understand but not this no this is like yuck. anyway <sighs> ẹ mọ this minute bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ gbà wípé òpin ó ti dé I don't know what you want to do how you want to do it it got to be stopped now because me ò mọ nǹkan èèyàn tó ní conscience ni mi but something kept pushing me and pushing and pushing pé kí ló ń ṣe bí mo ṣe ń rí gbogbo scenario yẹn ṣe mọ̀ kó tẹ́ mi lọ́rùn ara ń ta èmi náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo ń wò pé this is wrong ah, but ṣe tó bá jẹ́ wípé ti bẹ́ẹ̀ ṣe máa máa rí owó ni máa take care yẹn pending tẹ máa fi ríṣẹ́ gidi tẹ máa máa ṣe but with this now it's practically no so mi mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń sìn ẹ́ bóyá máa àdánù ni àbí nǹkan ẹ lè gbélẹ̀ síbí báyìí because area yìí kó má dàbẹ́ pé ẹ kàn létí àdúgbò fún wọn ehm, èmi ẹ mọ máa drive lọ́nsìn ẹ̀yẹn máa tì í lọ́nwájú mi kí n lè mọ bí tẹ bá dùn pẹ̀ sí so ẹ wọnú mọ́tò we'll find a comfortable place sit down talk plan and um, now nah. where's the key. Please God. Ẹ ṣe confused. Ìyẹn gan pẹ́ mi lẹ́nu Keep going. Kí ni ìyẹn gan òde? Ṣé mo tẹ́ ẹ̀yàn ó máa ń dé síbi ẹ̀kọ́ lè sá kó lè move dáadáa pàápàá agídí gan fún kí ni ìlú. Ó máa jẹ gbogbo strength ẹ̀ agbára ẹ̀ ló bá máa sùn lálẹ́ báyìí. Ó ṣe máa dùn mí dá o. Ó máa ṣe bí kọlọkọlọ ni. Yes no ɛhyɛ me hyɛ aba no mo help you I'll help you I'll because it really needs help it really needs help not for anything but show more ó lè wúlò fún yàn lọ́jọ́ kan lọ́jọ́ kan ó lè ní nǹkan kan tó yàn fẹ́ ṣe kí yàn to kó mójú tó sọ́ńtẹ̀ òkè ó dàbí kò ti rí ibi kan tó fẹ́ tó fẹ́ gbèsè. So that's Nali. Ew, my goodness! You're so weak. You're so goodness. Look at me. No, no, no. You look so good. Thank you. No, this is lovely. Ah. she go. Have a seat. Have a seat. Thank you so much. Boss. Yeah. You look so good. Thank you. <laughs> anyway, you know, me say, do we pay more pick right choice for ẹ. Thank you. Because me most mọ is ẹ tẹ́lẹ̀ now tí mo dẹ̀ ti sizes ẹ̀ so expect more of it okay. thank you so much ṣẹ́gun mo really appreciate it. oh wow you look good you thank look you. good. <laughs> then um, torí mi ò ní fẹ́ ṣe mọ́ mi <laughs> so kó má dàbẹ́ pé máa wò wípé ìwọ nìkan ni mo ń ṣe nǹkan fún so bá mi fún wọn lélẹ̀ pé kó má bínú sí mi ah. pé like ọlọ́run láìpẹ́ láì jìnnà èmi náà ṣe máa wá meet wọn. Hmm? Ah, thank you so much thank you thank you. kí eh, eh, ló ṣẹlẹ̀ kí ló wá mo ń dúpẹ́ lọ́wọ́ yín ni. why you are embarrassing me ọpẹ́ ló wá tó yẹn come on we are meant to be friends kí ló dé and ah, besides you are a senior scholar oh, so I should be respecting you <laughs> of course of course. bọ̀sùn èèyàn kan ní kó kó àdúrà owó yìí fún mi. mami ẹ bá mọ ọmọ yìí ó máa láàánú ó tún wá níwà tútù bí àdàbà màámi ọmọ iṣẹ́ èèyàn ó wá ní kí mọ́mí náà ṣe kí ni káwọn náà gbà ó kó má jẹ́ pé mi nìkan lòún ra nǹkan fún wọn wọn lè máa jowú mo ṣe kó wá fún yín gbogbo aṣọ tí ẹ rí lọ́rùn mi òun ló rà fún mi ó wá ní ẹ mọ́mí nǹkan o ẹ gbá o ẹ kí òun wá kí wọn tó wá yá mọ́ yìí. ọlọ́run a máa tún tiẹ̀ náà ṣe o òun náà rà láàánú aláàánú ò hàn o ǹjọ́ ló wá fẹ́ mú mi lọ sọ́dọ̀ ẹ̀ kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ah mi ò máa múlẹ̀ ayé le tó yẹn kò ń ṣe kó nídìí pé kẹwàá dúpẹ́ kankan mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò ń ṣe kó bóyá sọ pé kẹwàá dúpẹ́ lọ́wọ́ òun. irọ́ o irọ́ o wo ò rí bó ṣe rí ni ò rí pé o yàtọ̀ ni wo nǹkan tó wọ̀ wá dúró owó tó kó fún mi ṣé tí èèyàn bá ṣe ẹ́ níkà ṣé mi ní lọ́bẹ̀ lọ́jà ni má lọ́bẹ̀ lọ́jà ìdí nìyẹn tó fi yẹ kí n lọ sọ́dọ̀ ẹ̀ tó ṣe wá lórí bàtàbàtà báyìí kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. anytime ẹ lè pàdé ẹ kẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó yẹ kí n mọ ibi tí ẹnì yìí ti jáde wá ẹni tó ṣe adúró orí báyìí fún wa ó yẹ kí n mọ̀ ọ́ àti pàápàá kí n lè mẹ̀rí tiẹ̀ gangan jẹ́ káyé má bàa yí mọ́ wa lọ́wọ́ wọn lọ́mọ yóò ṣàgbàfọ̀ ó ń káṣọ wọ mi ẹ̀rú ojú ò lè ẹ̀ mu so màá mọ ibi tó ti ń wá èmi èèyàn ti ń mẹ̀rí ọmọdé jẹ́. Mm, bí tẹ sọdẹ àti bí tẹ ó yé mi Ọlọ́run jẹ́ kí n sọ yín lẹ́nu anytime tẹ bá ti ṣetán tẹ fẹ́ rí màá ṣètò ẹ̀ jẹ́ kó náà dẹ̀ bí náà ni ìtẹ́ bá ti fẹ́ mọ ẹ yín balẹ̀. Ah, ọmọ yín ò ṣe mí ìrìnrìnkùnrin ẹ máa ṣètò mi lówó yẹn. thank you. Yes, what can I offer you? I want uh, french fries, chicken, and coleslaw. Oh. Egg is okay for me. Egg roll? Yeah. Um, Yamarita. Yamarita, all right. How about you, sir? Sir? Your order, sir. Um, ẹ fún mi ní water, omi. Water, okay. Ah, uh, omi. Hmm? Why? Eh, mo máa wà okay I'm, I'm, I'll be fine. Oh no, jẹun now, eat something. Ebi máa pa ẹ́. And besides, <laughs> àwa mẹ́tẹ̀ẹ̀ta ò lè máa jẹun kí wọ́n máa wojú wa kó máa jẹun. It's not nice. Tẹ́bi ò bá tiẹ̀ pa ẹ́, try, eat something. Ká má parọ́, ká má jalè gbogbo nǹkan tí ẹ ọ̀dà fún ẹ mo kàn máa ń fi etí gbọ́ ni èmi tẹ̀ ń wo èmi ìwọ́rú bíi báyìí kí ni mò wá kò sówó so tí n bá ní dárúkọ nǹkan tí mi ò mọ̀ mo má lọ kó bára mi. mi ò jẹ́rú nǹkan tẹ́ ẹ sọ yẹn gbọ́dọ̀ tẹ́ sọ yìí jẹ́rí so kí n má lọ ọ̀dà fún nǹkan ọkọ gbé wá kólú ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí upset olúwẹ̀ ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn mọ̀wé ọ̀tọ̀ ni kéèyàn eh, jáde kó mọ àwọn nǹkan kan míì so ìwé ọ̀tọ̀ má kọjá ìyá rẹ mọ wá rẹ ní ọ̀tọ̀ don't mind him Bosun is such a very very funny guy ó máa ń pa mí lẹ́rìn gan ṣe ní Bosun tẹ̀wé ó funny. ti oyin tí mo sọ òótọ́ ni mo sọ òótọ́ ni mo sọ. Eh, okay, ok yeah i know but okay. ṣé wàá jẹ nǹkan tí mi jẹ ń gbà yẹn. kíkó ni tán mi. no. kò tí ó mọ yán lára dàgbà. Uh, uh, french fries and chicken it's okay french fries. Ah. Oh, oh my, you like it. I, oh my, oh nice. Ọlọ́run. Oh, no it's alright um, mo ṣáà wọn kó lè poison mi tó bá dé upset mi wọn náà lè máa gbé mi lọ sí hospital. ah bosun okay both of us same thing then fine yeah right. thank you. french. french fries wow <sighs> it's made with potato eh. then chicken. no more chicken. yeah we don't need yeah, so yeah. ṣé wọn lè wá pọ́n létò yìí. <laughs> òkú tó pé nìyẹn. iṣẹ́ ò dáa o ẹ̀yin olówó ẹni pákéjì lọ́wọ́. Ah! bọ́ orúkọ as long as o bá ti kúrò níyẹn tó ti process ẹ̀ thank you Got about the process and all that ó the crony? ní kiri to ti okay so. Eh, yamarita. yamarita ah wonderful. Thank you. Slow on chicken. Thank you. Yeah, give him the same thing as mine as well. so <laughs> slow. Yeah, Abishe, kí gbé tèmi fún ẹ. No, no, no. Ah, go on, ẹ jẹ́ máa wo bẹ́ ṣe ń jẹ <laughs> cook. Kóòkì yẹn Thank you. Thank you. Thank you. Okay, thank you. Thank you. Ah. Oh ò bó sun. You're such a very, very funny guy. Kí ló dé? Okay. Ẹ máa tẹ̀sẹ̀. Ah, mo yàn dá. Òde <laughs> tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní why were you used to it? Oh, thank you. Thank you why were you to it gan and you love it in fact one of my ma like i need to eat this and that. Really? Well, not, yeah. goodness. Oh, Dad, thank you. Thank you so much. Inú mi dùn gan ni ẹ ṣé. Wow. So ẹ ti notify wọn ní home office. Ẹ dẹ̀ ti copy wọn ní Nigeria embassy. You such a darling. Ẹ ṣé gan ni daddy. Ẹ ṣé, I'm so grateful. Okay, okay, sir. Oh, ẹ ti send àwọn document yẹn náà. So bí gbàwó la máa gbà yẹn. So like two, three weeks. Dad, you're wonderful. Thank you. I love you. I love you so much. <laughs> Eh, eh, oh no, one be. Eh, oh, máa later. All right, Dad. A too sọ̀rọ̀ ṣe gbọ́. Thank you. All right, Daddy. Bye. Bossu. Congratulations! Yes. Congratulations. Taba bá máa fi rí ọ̀sẹ̀ mẹ́ta everything tá à ń sọ yìí ó ti máa get done oh then kí ló kù lẹ́yìn yẹn kàrà ticket kó máa lọ sábúrọ̀d nìyẹn yeah finally. tí máa gbọ́ ẹ dáadáa clear and sound èmi Bọ̀sùn máa travel lọ sí lóyìnbó. yes. lọ sí abroad. of course yes. Wow. <laughs> i'm just <sighs> i'm just so happy. i'm happy <laughs> i know. Uncle Boss, congratulations. Thank you. I'm so happy for you. Thank you. Uncle Boss. Oh. Oh, God, Ọlọ́run ni because ṣé mo ṣorí dáàdì disciplinarian ni wọn ṣorí kan tí wọn bá fẹ́ ṣe lọ́run ní ṣe tí dáàdì bá sì fi lè ṣe it is done I mean done. <laughs> and one thing ẹ má disappoint ọ̀rẹ́ mi o ṣé rí bó ṣe everything for you. ẹ má disappoint àǹkó ah, yẹ yín mi ò fọ̀rẹ́ mi ṣeré àtọ̀ òun náà dẹ̀ mọ̀. mo lè take anything o but kí n fi ṣeré far from it if there is anything o mi ò fọ̀rẹ́ mi ṣeré. ó love yín dati gbogbo nǹkan tó kọ́kọ́ ń surprise mi gan ni i'm so happy for you so so happy ọ̀rẹ́ mi congratulations uncle bosco we need to celebrate this. Yes. so how do we celebrate. no no no mo kàn láti kọ́kọ́ fèsì sí ti Fọlákẹ́. oh okay. lóòótọ́ you are playing your part as a friend but the truth of the matter is this èmi fúnra mi gan èmi ò kí n fẹ́ ṣe kébékébé and um, ó mọ̀ fún rẹ̀ pé i <laughs> if there is anything i cherish most it is loyalty and i give it to her and she gives that to me. so <laughs> ẹ jọ kí ló ń sọ fẹ́ dà. mo mọ̀ pé ògidì ni i'm just begging you. and ṣe n tó da sí mi báyìí ni màá tún wá dalẹ̀ so please put your mind at rest. <laughs> wá ọmọlára àní kíní travelling document ẹ no tí understand àní kíní document ẹ dọgbẹ bọsùn ó ní dádì ta kí ni kí mo lára kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ bá mi sọ tó lè sọ ní tó ṣẹ̀ṣẹ̀ wàá mú mi wá síta what is it. àǹtí mi ọ̀rọ̀ tó bá gba fìtílà àkí ń sọ́nù òkùnkùn kí ló ń what is happening nǹkan tó ń ṣẹlẹ̀ ò yé mi gbọ́ lẹ́sẹ̀ mọ́ ọkùn bọ̀sùn tẹ́ni kí dáàdì máa process travelling fún wọn ṣé ẹ fi òpó wà risky ni. wo wo wo ọmọlára ó mọ̀ mí dáadáa do i look like i'm not okay kí ló tí wọn náà ronú báyìí ẹ kí ló tí wọn ronú báyìí ṣé látọjọ́ yẹ tó appreciate pé mo ti mú ọkọ wálé problem tó fẹ́ máa fún mi lélẹ́yà bí no no no no no mi nígbà yẹn o apart from that i'm in love with this guy i love him so much and ó ń gbọ́ fúnra ẹ̀kú dé ṣèyàn burúkú. He's a very nice guy, very, very nice guy. So what are we talking about? And besides, oh mo, we pay me go from me ò gbé Nàìjíríà mọ́, mo relocate abroad. Ṣé màá wá fi ọkọ tí mo fe fẹ́ sílẹ̀ Nigeria mi máa wà abroad ni? Ó bẹ́sẹ̀ àkájọ wà ń bẹ̀. Mo de wa ni position àti lè shake ni yìí process e ko travel. So kí ló dé tí wọ́n fe fa delay? Are you with me on this or against me? Seriously, I have nothing against him mo kàn fẹ́ wàṣọ pé kò sí nǹkan kan tó pẹ́ mọ nǹkan tẹ̀ ń ṣe. of course yes i love him he's a nice guy that's it. but i just. Mm -hmm. Yambosu. Yeah. mi. sáyé ti gbà lórí mi. ìyá Bọ̀sún eh? ẹ kíra yín kú oríire. Ah, orí mi ò ṣe o mo dúpẹ́ o. ẹ ṣáà mọ faramari. Eh. Hmm. ọlọ́run ìjọba mi túbọ̀ máa lọ́rẹ̀ mi ọmọ yìí o. àmín àmín. a ah, mo lọmọ yẹn o. Eh. Hmm. ẹ mọ̀ nǹkan tí mo ṣàìdédé rí a jókòó sínú ilé ẹ̀ a bá ń sọ̀rọ̀ mo dẹ̀ rí tóun àti dáàdi ẹjọ́ ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ti pa wọ́n ti kún ṣé mo pé gbogbo ọ̀rọ̀ tó bá wọn sọ àti ètò tó ń ṣe lọ́wọ́ ni pé bó ṣe máa gbé èmi tẹ̀ ń wò yìí ọmọ yín Bọ̀sùn tó máa ṣe máa lọ sílùú òyìnbó. ẹ ìlú òyìnbó. ah màámi. ìlú àwọn òyìnbó. wọ́n ti pa wọ́n ti kú mo ti wà lọ́hùn báyìí èmi èmi tẹ̀ wò yìí mo kàn ní mi. ìlú àwọn òyìnbó ìlú òyìnbó. màámi wọ́n ní máa lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ dádì òun. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. ẹ ẹ ọmọ mi nílùú òyìnbó. bẹ́ẹ̀ ah aláyín máa ṣe mo ṣe mo tún ṣe gbà páláyín ṣe ah! tó bá ti dalẹ̀ ẹ jọ̀ọ́ bá mi lá àlá mi. kí ni wọ́n ní mo fẹ́ fi sọ fún bọ̀sùn pé mi ò lálàá táwọn ọkọ̀ tí mo rò sọ́kàn náà òun náà lọ́run ti bá mi gbà yìí. àṣòwò èèyàn ló wọn lọ́run. ta ló ta tún nìyẹn. Ah! bọ̀sùn. <laughs> mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o. mo kàn wúrọ̀ yìí. Ah! ṣé pé bọ̀sùn ń lọ ìlú òyìnbó. mo ń lọ o ah! màmá fi pounds ránṣẹ́. mo jíjó ayọ̀ mo jíjó ayọ̀. Ah! màá tún fi snow màá fi snow ránṣẹ́ wá sí i. ń ṣàlejò ń lo àyè tó bá ti mú sìn ara àwa rẹ̀ jẹ pẹ̀lẹ́ ìwọ náà ṣe gbá wá ń gbà tutù. ìgbà tọ́lọ̀ ṣe é sí mi sàn òtútù ah, lè pọ̀ ojú ni màálù lọ. ṣé kò sáà. mo observe láti gbà tẹ́tí wá gbé mi ní airport lẹ́tí wà ní mood bígbà tẹ́ ń lọ entrance àbí oníkan dónà ṣé kò sí kankan sá. kò sí. ẹ ṣọ́ sá because um, you don't look happy. Bosun. Sir? I'm not happy. Oh. At all. Is this something you, you would like to share with me, sir? ẹni tó bá ti fẹ́ ọmọ yọ òun náà ti dọ̀mọ̀ àmọ́ ni inú mi ò dùn rárá it's about my company. What about it sir? Everything is just going down. owó tó ti ń wọlé tẹ́lẹ̀ kò wọlé mọ́ people are not reliable. Are you in a kind of a debt or something? No, kò tiẹ̀ ń ṣe yẹn. It's. <sighs> <sighs> Uh, Timba was the office in, sir. I'll be able to review the whole work plan, but uh, business activities, work activities. Ibi two lapses bawa. wà, èmi máa lè cousin report mi Staff tí máa rí pé bóyá very good tó ṣiṣẹ́ dáadáa tó yẹ bóyá ká compensate I àti to compensate tó yẹ ká increase salary so that they can be effective. It tó bá yẹ ká dẹ̀ lay off náà, màá advice tí bá cousin report ẹ̀ máa I'll be very honest sir. So when things will come back to normal shape. Wow. Mm, under ó pẹ́ under two months I yẹ ká bẹ̀rẹ̀ result. wow you sound very intelligent ṣé nǹkan tó kọ́ school náà ni. Eh, nǹkan tí mo study òun daughter yìí náà study she will <laughs> soon graduate as well. okay I'll, I'll, I'll give it a try I'll, I'll take you to my office tomorrow morning. I'll be glad. And then we'll see how it goes. My Máa fi gbogbo àwọn paperwork yẹn máa fi hàn. Ah, good. Ẹ máa wọlé sá. Thank you sir. <sighs> Of course, sure. I know. I understand. Of course, you get used to it. No, no, nothing to worry about. Pẹ̀lẹ́. <laughs> I missed it, yo. Ah, àlàáfíà ló wà o. <laughs> Guess what? Oh, don't want lèmi kan wà bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. <laughs> Mo I know. Mo mọ̀ máa sọ Come off it. All right. Okay, hold on for Boss. Hello, boss. Ọkọ mi ṣé dáadáa ló wà? Báwo ni gbogbo ìlú òyìnbó? Ọkọ mi máa ṣe jẹ́jẹ́ o. Rántí ọmọ ẹni tó ń ṣe o. Kò dẹ̀ rántí ilé tó ti kúrò. Ṣùgbọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ o ó ń tọ́jú mi. tó bá dín nǹkan tó tún gbé wá fún mi lẹ́yìn bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ gidi ni. <laughs> ó dá mo ti gbá. Ah. yes dear uh, okay màá pèsè màá ti kó mi bá all right bye. <laughs> Ah, wọ́n ní kéèyàn yin ni kó lè bá rí mi gbà. Ah, ẹni tá a ṣe lóore tó dúpẹ́ bí ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni ó gbìyànjú. iṣẹ́ mi ni mò ń ṣe ìyọ́kọ̀ èèyàn ìyé èèyàn náà ni. bẹ́ẹ̀ni. irọ́ ó ti dá ẹ má dúpẹ́ ẹ̀yin gan lẹ́kú lédè mà. lédè nìyẹn o. bọ̀ ṣe mọ̀ pé láìpẹ́ láì jìnnà èmi náà máa lọ join Bọ̀sún bẹ́ẹ̀ àjọ wa ń bẹ̀. ṣé lóòótọ́. so ilédè méjì nìyẹn o. àbí o. bọ̀ ẹ má wọlé a máa máa pè yín every time a máa jókòó sí ìdágò pẹ̀lú yín báyìí ọlọ́run kò ṣe free call pọ̀ nbẹ internationally náà ó máa ń lọ a máa jókòó ni a máa sọ̀rọ̀ a máa gist gist pẹ̀lú yín. tábà yàrá ń pa tara àní yàrá ń pa tèmi lágbára ọ̀dọ́ mi ọ̀gá benson ọgbọ́n lórí dá sí báwo ló yẹ ṣe gbogbo ẹ̀tẹ̀ ti ń gbogbo ẹ̀ ti ń ṣe jọ́mújọ́mú owó ti ń wọlé everything ti wà ok. ṣé kìí ṣe pé àpò tẹ nídìí àbí àpò náà fún ẹ ní kankan gbà tí tó fi wá yẹn. ìrọ̀ mi tiẹ̀ tí wà lónìí. oṣù ọgbọ́n ló wà dá. kí ni mo ti ẹ̀rí tí mi ò sọ fún ẹ. ọkọ ọmọ mi tó wà nàìjíríà eh. òun ló dé the mm-hmm. boy is so brilliant. omílẹ̀. Oh, ah bó ṣe dé báyìí tí mo gbọ́rọ̀ ẹnu ẹ̀ báyìí mo ṣe tá brain ẹ̀ nìyẹn. omi ni. ọpẹ́lọpẹ́ o. ibi ló ti kàwé ni. kì í ṣe ibi ló ti kàwé nàìjíríà ló ti kàwé. tó bá di weekend màá màá láàgì láti wá kí wọ́n á mìtẹ̀. Hmm. mo kí ẹ kó orin nígbà yẹn. o ṣe gan. kẹ́tì ló la o. <laughs> Um, would you like to come in for a cup of tea or coffee? Thank you. Why now? I'm fine. <laughs> I'm fine. Okay. We really commend the effort in the Michelle. And I must say it, you guys, you put in your best. I appreciate you guys. Okay. Okay, did you know All right. All right. Bye. yourself. Bye-bye. All right. Bye. <laughs> Bye. I don't understand this guy at all. <laughs> well, don't protect the share you know. I'm more ló ń And so, what job? Show wo mọ̀ yí pé Tèmi àti Abẹ́ẹ̀ sì ń fẹ́ra wá I didn't get another job, you know? Eh, tó don't really like it that much, wàá fọgbọ́n ṣe ni obìnrin ṣáà nìwọ náà. Ah, I like that, I for more ṣe. <laughs> what's wrong with it? Oh, okay, sir. Yeah. Báwo. Dada yìí o. Ìjọba ìta. Ọ̀gá o. Wọ́n yá. Wọ́n kàn máa ń dì ní tí ẹ̀yìn. Àbí kí la fẹ́ ṣe? Ó ga. Lọ sórí yẹn. Ẹ̀rọ sà. Ẹ̀rọ sà. Ó ga báwo ni? Àbó mọ̀ pé tó lọ́mọ ni o ti fẹ́ ọmọ ń gbà yẹn gbogbo ṣe ń dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dáadáa. má wọlé dẹ dọ̀bálẹ̀ dáadáa ìjọ mẹ́ta ṣe ọ̀kan ló ń tọ́jú ẹ̀ dáadáa. adúgbò sá. ọkọ ọmọ ẹni àmì. ṣùgbọ́n òun ni mo sọ fún ẹ sí. bóyá ọyá ọyá jókòó. ọwọ́ fà mí lè jókòó. kí ló dé. ọ̀rọ̀ wà tí mo ní àgbẹ̀ sọ tó mú nǹkan jù ní àgbẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan. jẹ́ àríra. ẹ ẹ sà. ìmọ̀lẹ́ ok sir nice to meet you sà. ọ̀rẹ́ kí ló dé. n tí mori rí òòrì. arakata dị nsọ nìyẹn last time nígbà ti àbọ̀rẹ̀ wá wọ́n ní kọ́sí onirọ. well èmi ò ní time gbà yẹn mm. ọkọ ọmọ ẹ tí mo rí yẹn ọwọ́ ayé burúkú wà lára ayé kẹ. gbàbẹ bó ṣe wà lọ́dọ̀ yẹn n pàdé intelligent kan kí ni o nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá days wọ́n gan ò ní láàkì ààrẹ ibi tọ́rọ̀ ń tó bá tètè lè within seven days trust me nǹkan tó máa ṣẹlẹ̀ company company ilé ìwé everything ó ń lọ nìyẹn wàá rí bàbá yìí àròkò ni last time ọ̀pọ̀ ọ̀wá bá mi mo mú ṣe tí mo lè ṣe ẹ̀mí mo láwọn nǹkan tẹ́mi náà ṣe é sìn so mi ò ní dìde ìrànlọ́wọ́ kan sí aláṣẹ ti ṣe ààrẹ kójú má gbogbo ara lóògùn ẹ tètè lè jáde. Ah, lè dànù bo ni mo ah, sí. ìwé tó ìwé ti expire. lọ́ba tán opportunity kan yẹ fún yẹn kọ́tọ́ bá dé tó bá bá bí kí ló fẹ́ ṣe ó lè lé mọ́ a máa di joint to joint company kí n máa lórí ni ó ní lè but nsìn náà náà náà lọ̀rọ̀ kọ́mọ tó de tètè pé àwọn àbí wàá ṣojú fúrú báyìí pò mọ kán pẹ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ èmi lọ nìyẹn. Hillary, two hundred pounds. Okay. Daniel, 20 pounds. Looking Gloria. Hi. Um, I'm um, Inspector James Aiden. Hi, I'm PC Diamond. we're from the Metropolitan Police. We're looking for Mr. Boston, please. That's the oh, Okay. Hi, Mr. Boston. Hi. you Hello. I mean, I mean, we got some information that you're working here illegally. Uh, have you got any form of ID with you, please? Information? Yes. Have you got any ID? Um, the only ID with me is my national ID card I brought from Nigeria. Pardon? What's that? National ID card. Not mean like passport, like driver license? Of this country? Yes. What's your DOB? Um, date of birth, Yeah, your DOB date of birth. How one is like uh, 11th of November. 11th November. Now, me, um, what year? Mr. Basamsar will be arresting you right now. You have the right to remain silent. Anything you say will be used against you in a court of law. Please, can you stand up, please? Yeah. Can you stand up, please? please? Oh. You can go, please. Come, Come, come, come, come, go, please. It's okay. You don't need to shake. It's okay. jẹ́mi béèrè àánú rẹ Èdùmàrè ìyà ìmọ̀dí tí ń jẹ mo sunkún. bàjẹ́ kó dópin. ẹ mo kò fẹ́ pẹ̀lú bí akẹ́kọ̀ọ́. mo ní kò fèsì iṣẹ́ yìí. sọ́yìn sọ. Excuse me, officer. Um, can I see you briefly, please? All right, mate. Thank you very much. Okay ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ rẹ̀ gan-an. ẹ gbọ́ Yorùbá. Yorùbá ni sọ́nà mi tó Yorùbá ni ó. Yorùbá ni mo lédè. ẹ ẹ ṣe é ṣe kọ́ láti di ṣàìdí lọ ìta ìwọlé náà sọ pé wọ́n ní káwọn mílíọ̀nù tó wọ̀ sí pé ìṣe kọ́kọ́ ìjọ. ọlọ́pàá ni wàá fani máa ẹ̀ ṣe jẹ́ sí ẹ. bàbá ìyàwó mi. bàbá ìyàwó ẹ ni lóde pé ọlọ́pàá tó káwá arrest ẹ. ìṣẹ̀wọ́ mi lọ́kọ́ tí wọ́n ṣe. ìṣẹ̀lẹ̀ pé má bẹ̀rù àwọn ọmọ lọ sí detention center ṣe lọ́wọ́ ní immigration office kó tó wá ní kò ṣe ń bẹ̀ ní kó bá wọn ṣe follow instruction wọn wọ́n remove ẹni tó bá ti débẹ̀ ìmọ̀ afẹ́ lówó tó bá fẹ́ fi ra pé àwọn ẹbí àtàwọn family ẹ̀ tó bá ṣe dáadáa o sì lè rí ilé ìwọ kò sí wàhálà jọ mo bẹ ẹni jọ àmọ́ lọ́sìn ṣùgbọ́n. Dad, I don't understand at all. Ẹ mọ whereabout Bọ̀sùn. No, no, kò possible. No, kò kàn possible náà ni. Daddy, please talk to me. I mean, talk to me in the language I will understand. Níbo ni bọ̀sùn wà? Níbo ló lọ? Kí lẹ mọ̀ irin yẹn? Ah! But dad, kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò lè kó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. I mean, we have to look for him. He's the only child. Go, the... Boyo started obìnrin. No no bọ̀sùn lè ṣe yẹn fẹ́mi at all bọ̀sùn lè I know but we need to find him daddy please ẹ jọ̀ọ́ ẹ bá mi wá ẹ kàn make phone calls make some contacts please ẹ kàn mi. okay sir ah, okay okay dad. wa náà kí ni gbogbo wèrè yìí gan kí ni gbogbo wèrè gan. Ah, ẹ jẹ́ ká tún gbogbo wèrè lẹ̀ ká tún ṣá o ah, ah, mi understand ẹ̀mí pé mánu wèrè yìí oh, kò jẹ́ kí ọmọ ẹ̀ kó rí bọ̀sùn fẹ́ ìwọ tó tún fẹ́ fẹ́ kò tún jẹ́ orí fẹ́ ó wá dá bọ̀sùn fáyín bọ̀ yẹn ó wá dá padà sẹ́kọ̀ọ́ a máa tú gbogbo wèrè lẹ̀ ilé ayé yìí ni ẹ jẹ́ ká mú líle ẹ jẹ́ ká ṣe gbogbo wèrè tán no mi understand wèrè ni máa yẹn náà mọ́lá àkàn ní nǹkan tí ma ṣe mo mú rẹ̀ wá ni ah. no no no mo mú rẹ̀ wá ni ṣé o ti ti di ọ́fíìsì rẹ̀ màá bù so màá wá bọ́ra mi sí o báyìí ah. no no no mo máa sílẹ̀ mo máa jára mi sí o ẹ máa wá bá mi pe ọlọ́pàá màá wá wá ẹ̀wọ̀n mo máa wá sílẹ̀sẹ̀. Ah, kò lè tó yẹn má òun náà abarẹ̀ lẹ́kọ̀ọ́. ṣadé má jẹ́ ká gbé lọ sí level yẹn jọ jọ please calm down mo sọ calm down please. because mi understand okay kí ni a fẹ́ ṣe. kò lè tó yẹn jẹ́ ká ṣe fún sùúrù sí. fún sùúrù okay mo tún ti wá ní ṣé ọmọ bàbá yẹn ṣé mọ̀ pé bàbá òun ló dábọ̀ sùn padà sẹ́kọ̀ọ́. tí wọ́n rò ó. oh kò mọ̀ <laughs> very good so yá ayé bàbá yẹn ayé ẹ̀ tẹ̀ ti bàjẹ́ tán náà ó sọ pé lọ́nà wo ayé ti bàjẹ́ tán nǹkan tí àìdí àti tèmi ni wípé wà wá mú fóònù ẹ̀ wà wá pe ọmọ yẹn ah. yípe tó bàbá ẹ̀ o òun ló pe ọlọ́pàá tí wọ́n fi jábọ̀ sùn padà sí èkó ló bá tán láyé bàbá yẹn bá bàjẹ́ tán finally eh, another sùúrù tá a tún lè ṣe nìyẹn. Hmm? Eh, eh, another sùúrù tá tún lè ṣe nìyẹn if not ẹ wo ẹyin ọ̀rẹ́ ẹ má <coughs> ilé ayé yìí ilé ayé yìí ó delicate gan o ẹ yé take care ẹ yé take care soft soft ayé le ẹ jẹ́ ní nílé ẹ jẹ́ ká nílé ẹ wo sẹ́nu ò ní dúró sí ibà kẹ́ wọn máa ṣe ní sùúrù òkè mo ṣe wà yìí ibẹ̀ ni mo lọ ẹ ah, bá mi bẹ̀. i'm tired èmi lọ síbẹ̀ ni o mo lọ sí ibibẹ̀ ah, ah. ok. wàá aṣojú lẹ́búlẹ́bú bí ojú kún bí ẹni ò ríran orin òkèlè ó gbórin bí ìwé. wẹ́nu sọ̀hún jẹ́. <laughs> èmi òun lókèlè burúkú báyìí lọ́wọ́. wá eh, gébú kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí àwọn èèyàn dẹ̀ ń kọjá lé ẹgbẹ́ àgbàlagbà tó gbẹ́rù sórí wọn ò dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ àgbàlagbà wọn ò gbẹ́rù lọ́wọ́ ẹ̀. àlọ́ tó kájẹ́ rí mọ́ o ìlàjò kò ṣe náwó. ìyá bá ti lè tè ọlọ́run ìyá tó ń wó yẹn làgbàlagbà ìyá ni mọ̀gùn nìyẹn. <laughs> mo ṣáṣọ wọn ni bóyá kan máa wọn ní àwọn nǹkan tó ń ṣe. ìyá ni mo gùn what's that. Eh, ìyá yẹn wọn ń bẹlẹ ni ayamatanga. what's that. nrc. nrc. Hmm. ó mọ wọn. <laughs> Ah, lọ́gànjọ́ òru wọ́n máa ń produce tonic blood tonic blood tonic àjẹ́ ni wọ́n. Ah, mi ò pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ya wèrè màmí gidi ni wọ́n màmí àgbàlagbà èmi ò pè wọ́n lájẹ́ o màmí ni wọ́n pè. ọ̀rọ̀ èmi máa gbèrò lọ́wọ́ kò sí nǹkan kan. mo lè mi ì ṣàgó kò ṣe náwó. ẹ káàbọ̀ ẹgbẹ́ wa o ẹgbẹ́ wa ẹgbẹ́ ń bá yín gbé. ilé ló yẹ kéré ń wá. ẹgbẹ́ ń bá yín gbé ma ẹ pẹ̀lẹ́ ma. Ah. ẹ rà ma. ojú fẹ́ ojú ò wọ́n ní èdè àgbà o. àmì. wọ́n ní èdè àmú o. gébù mo mọ̀. pọ́lẹ́ mi ẹ̀ ṣàgbé. ẹ̀rọ ẹ̀rọ àmà. ọ̀gá mọ̀ ọ̀gá. àkókò kíkọ̀ ọjà mà. ẹ̀wọ̀n kọ́ ara jẹ́ o. yes ma. àjẹbù. ẹ oṣù bàmí rè. ẹ̀yẹ ìjọ kí inú ẹ̀ wọlé mm-hmm. o. ó yàgbé ká ìyá ah. ọ̀gá. Ah. mo gbọ́ ara wọn kìkì ká ni. ó bọ́ ṣe ń rìn tẹ́jẹ̀ gbọ́n lẹ̀ mo mọ̀ ṣe <laughs> mo mọ̀ sọ fún pé produce blood tonic alátúkọ̀sùn ó ti gbére ó dàrí nà ìpàdé dojú àlà àbòyá ìka bó ṣe ń gbọ̀n rárá wọn bí gánsoṣù. <laughs> Hmm. àlejò ńlá ni mo gbà yí o <laughs> ẹ máa wọlé ẹ kújọ mẹ́ta báwo ni gbogbo ilé ń kọ́. a dúpẹ́ màá láfíà ní lè ṣe omi okú tọ́jú mi ọlọ́run á wà pẹ̀lú wọn náà. àmì ma ẹ ẹ jẹ́ àwọlé ah, ma a wá sí àdúgbò ni so kò ní dáká kọjá wọn ajúlé ọba kàmáàkì ọba mo la gbọ́dọ̀ kọ́kọ́ débi báyìí ká tó máa lọ síbi tá à ń lọ. àmì wa ní ṣe ń lálejò ni. àlejò ṣe rí bí mo ṣe rí yín tẹ wà láyọ̀ àtàlàfíà mo ti yó àbí. kí wàá ókè mà. wàá ókè mà ẹ wà ní jẹ́ kí n ṣe yín lálejò. Ah, a máa padà wá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ fún tàlejò ma yes ma mọ́mì ẹ má bínú sí mi màá tún padà wá rí yín ṣẹ́gbọ́n mà. a ah, tó tó yìí ni. ò ṣe mo dúpẹ́ o ọlọ́run inú ò ní tán wú ẹ o ọlọ́run á wà pẹ̀lú ẹ o. mọ́mí ẹ ṣe ẹ̀dẹ̀ ń gbúrò bọ̀sùn. àmọ́ ẹ̀yin náà bú díẹ̀ káàtó ò pè mí ọkọ ẹ̀ náà pè mí. bẹ́ẹ̀ ni ẹ wá fèmí nìkan sílẹ̀ ṣó dáa bẹ́ẹ̀. ẹ má bínú sọmọ yín ẹ̀yin náà mọ̀ pé láìkí iṣẹ́ iṣẹ́ ni tó bá ti resume báyìí ẹ bọ ẹ a change iṣẹ́ ti bọ́ wọn. mò ń retí kọ́lẹ̀ látijọ́ èmi ò rí o ṣó gbọ́ ọkọ mi tó bá ti pè é ní kó pè mí ṣó ti gbọ́ ṣó ti gbọ́ bá mi sọ fún ẹ ǹlẹ́ ẹ ṣe mọ̀ pé ó ti ó ti ó máa pè yín mà. now ó ti wọ́n ń sìn gidigbegidigbe pé mọ́mì bọ̀sùn wọn ọmọ kankan nípa wíwára bá tẹ i mean àbí kó má jẹ́ pé ìyá yẹn gan fúnra ẹ̀ kó má jẹ́ pé ó ń dìbò. ọ̀rẹ́ o advice mi ni pé má padà lọ síbẹ̀ yẹn mọ́ o kó má ṣe pé bọ́yìn ti lọ commit suicide or something o. ẹ má lọ bẹ̀ yẹn mọ́. suicide please please. Eh, eh, according to nǹkan tí mo gbẹ́ lẹ́nu dáàdì dáàdì ní wọ́n repatriate wọn ni and it's not really like deportation but tó bá tiẹ̀ máa deport wọn lọ́hùn gan ó máa ní ẹ̀ṣẹ̀ tí bàdà Bọ̀sún tún ṣe. of course. and if tó bá máa wálé ó máa ti lò bí six months lọ́hùn so. definitely that's the immigration law so. I don't know bóyá suicide la máa gò pẹ̀lú. no you guys don't just don't talk like that suicide báwo ọlọ́run ní jẹ́. Ah, ah, suicide lẹ́yìn pè bẹ́ẹ̀ yẹn suicide ṣe èèyàn kan máa kú bẹ́ẹ̀ yẹn please please. ọ̀rẹ́ já take it easy take it easy. Take it easy. ṣe máa ló kú àbọ̀ tún lè kú ọ ó sì máa kú ikú bíi ti báwo. Lade kaya ọ̀gá. Mami ẹ rẹ mọ. Ládùn bàjọ́. Mami <laughs> eh? kí ló ṣe yín lẹ́sẹ̀? Ọ̀rẹ́ ọ̀jẹ̀ ọkọ̀ pọ̀ go ní gbogbo púpọ̀. <laughs> ẹ bá ṣe bí ni. ìgbà wo lélẹ̀ ṣẹlẹ̀. alẹ́ àná alẹ́ àná ló ṣẹlẹ̀ àtùpà tí ìmọ̀ ẹ lò yìí ń ti bàjẹ́ kí n bá ṣáná síbẹ̀ gbúlà gbúlà yín máa ṣe kó má wàá sun mí mọ́lé mo bá yá àpáàtì kò sí náà yẹn náà sùn mọ́ ńgbà tó ti bàjẹ́ mọ́dé ìṣirè kò sí ń lé òun náà ti bí ọjà tiẹ̀ kí n wá dìde kí n ra bàbá kí n bọ́ ta kí n wá fún sáré ọ̀tàn o n ò mọ bí mo ṣe kọlu àpòjì gbà báyìí ẹ̀pọ̀n tu ni ah. ẹ̀pọ̀n tu lánàá ọpẹ́lọpẹ́ eru eru mo bù sí lójú. kò wá máa ròyìn báyìí. ọkọ̀ ò lè ṣe kó má ro mi àmọ́ kò pọ̀ jù kó má bàa wá àdìsẹ́ pé yóò mọ owó tó lágbàdé mo wá ẹgbẹ́ sórí báwọn. <laughs> ẹ̀pẹ̀lẹ́ ẹ̀gàdẹ́ ọkọ mi ẹ̀pẹ̀lẹ́ olómi ọ̀ sóríire ẹ̀ ní dààmú ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́. ẹ̀ kò lè tẹ́yìn yóò lò nígbà tá ayé dán náà bá ṣe é ṣe ni. <laughs> mo jáde lójú olóòṣì látúbọ̀ sun kò ní bàjẹ́ ń bó rí gàrí yẹn <laughs> <laughs> ó máa wúlé téńté báyìí ah omi gàrí ìbáwó. gàrí hmm. hmm. àbọ̀ntì yẹn ni wọ́n á jẹ́ kó rí ẹ pé òkè wa náà mú kí ni. kí tiẹ̀ mú mi gàrí tó bá tẹ̀lé fún mi ní gàrí mu. ìwọ tó yẹ pé tó bá fèrè sínú bí ìgbà tí yàn ń panu lásán ni kẹ́mi fún wọn lómi gàrí kí wọ́n mu. mo lọ wọn lọ. mo kọ ojú sí bí nítorí ojú ìmọ̀kọsí ẹ̀ ló jẹ́ kó rò pàjọ fẹ́ẹ́ àjọ fẹ́ mu èmi nìkan mo dáàdì gàrí mi o ìwọ tó pé lè ìbéèyàn bá fún ẹbí ìgbà tí èèyàn fi snacks panu ni ìwọ tí kún ẹ ti fẹ ìwọ tó pé àwọn àjọ̀nù gbénu ẹni ìwọ tó kì í yó ó ń jó látúbọ̀ tún àwọn àjọ̀nù gbénu ẹ àwọn àjọ̀nù tó ń jẹun ó jẹjẹrẹ jíjẹrẹ jẹrẹ ó ń jó ojú ọ̀tì gbádùn gbogbo twenty twenty naira tí mo fún ẹ àti fifty fifty naira tó gbà kí ló fi ń ṣe látúbọ̀ tún. kò ń ṣe pé kóhun èmi náà kí èmi náà fi owó oúnjẹ bó ṣe ń jẹun àmọ́ òun ọba chíńjì tí mò ń tèrè jọ lẹ́nu jọ́ mẹ́ta mo fẹ́ fi ra nǹkan ni kò dẹ̀ tí pé ojú ẹ lórí gàrí yìí o. ṣé wàá ṣàṣẹ kó fún mi. <laughs> bàbá yóò kó bọ̀rọ̀ tí ń kó náà <laughs> má wèrè <laughs> bọ̀bọ̀ ìyá wèrè. àwọn èèyàn tó bá dìbò tí wọ́n ń lu òyìnbó ẹlòmíì akusọ̀m èmi máa jábọ́ látòrí plane èmi tó bá dé death by hanging ni èmi fire ní sọ́ọ̀dù ló máa la community kan sápá àwọn enemies ńgbà tí wọ́n máa dé tó máa délẹ̀ ó ti wó dáadáa pé wèrè wo ló wà nú àwọn ọ̀rẹ́ onímọ̀ kò ń jẹ́ ló fẹ́ bá yé mi gan jẹ́ tí mo dẹ̀ fẹ́ ṣe competition tó mọ̀ nú ara ẹ̀ ó kàn dé sí mi lọ́dọ̀ ni oúnjẹ gbẹ́rẹ́gìdì inú oúnjẹ gbogbo wọ́n pa mí sílùú òyìnbó wọ́n bá yé mi sílùú òyìnbó tèmi bàjẹ́ sílùú òyìnbó kò kàn wọ́ oúnjẹ ló fi ń jẹ gbìrì wọ́n ṣe pé oúnjẹ fún ẹni abáfọ̀ṣẹ ìbàdàn ló fi sórí àfọ̀ṣẹ fún ẹni olórí burúkú gbogbo gbogbo bí yóò ṣe ń jòyìn náà nísìn wọ́n máa rò pé ẹnì kan ti rí mi pé à ah, gébúgébú ó máa fa okú jíìmù mo ní jíìmù kọ ẹni jòmí mú wà ní látúbọ̀tán ló ń jẹ́ lórí burúkú. ẹ ṣẹ́kù fún kí ló ṣe. Ah, mo fẹ́ di etí mi kí n má gbọ́n tó ń sọ mọ́ níjọ bọ́bọ́ ibà tó bá ẹni tó bá tún sọ̀rọ̀ mi kò ní dá fún. mo sunkún. ọlọ́run ọba ebi ń pa mí o ebi ń pa mí o àwọn oúnjẹ o. Èdùmàrè ìyá ìmọ̀dí tí ń jẹ mí yìí jòdòpin. ọ̀gá Yeah. <laughs> àwọn ọmọ kàṣí gan wọn á ilé ìdára ọ̀dọ́ òṣègùn ṣé gbogbo ẹ̀ ti kàkà bẹ́ẹ̀ ọ̀dọ́ wọn máa jẹ́ kọ́wọ́ ẹ máa dẹ wà máa rówó ya igi o ẹ máa gbé wá fún kébù o torí tí bọ́ọ̀lù yóò bá ju èmi ò ní jẹun béèyàn bá débi máa fẹ́ béèyàn ju máa fẹ́. sọ fún ọ pé kébù kébù fọgà bí ó bá ju omi ò ní jẹun bí ó bá ju omi ò ní jẹun. organizer. ẹ. organizer. ma. Ah, ẹ má bínú. èwo lè fẹ́ ṣe mẹ́. táyà méjèèjì ó dàgbò ní. ṣé eléyà eléyìí. wájú àtẹ. takíní takíní bọ́ bọ́ bí èwo ti ẹni lórí. bọ̀sùn bá mú géèjì bọ̀sùn olórùn yà olórùn òfò olórí burúkú a máa jẹun ènìyàn máa ṣiṣẹ́ bọ̀sùn wèrè bá mú géèjì olóṣù. ó ga. ẹ má bínú yàrá <laughs> bó ṣe ń lọ ni máa mú géètì ìṣòro máa mi wá. Bọ́sùn. Bọ́sùn. Bọ́sùn. No, Bọ́sùn. Why you running, Bọ́sùn? Bọ́sùn. Ah, Bọ́sùn. Wait, Bọ́sùn. Bọ́sùn. Àjẹ́ ẹ padà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ jẹ́ ẹ bọ̀. Adébó ló ń lọ ní. Ẹ máa kò sí ẹ bọ̀ sí ẹ bọ̀ sí bí. Ẹ bọ̀ sí bí jáde. Ẹ má jẹ́ kó lọ you don't get it. Tó jẹ́ yín lówó ni. No. Ó jẹ́ yín gbèsè. No, ẹ má jẹ́ kó lọ. Is he waiting? He's my boyfriend. Boy what? My boyfriend. Boyfriend jẹ́ lẹ́sìn. Eh, eh, eh, boyfriend yín ni <sighs> ẹdúró náà ẹdúró náà ẹjọ ah, ah. báwo lẹ ṣe jẹ báwo lẹ ṣe jẹ nígbà lẹ ṣe pàdé. ṣé mi ìfẹ́ kó rìn jìnnà ni ẹ kàn bá mi stop. ẹ máa wọrí ìyẹn gba agbẹjẹ ah. àní báwo lẹ ṣe àgbẹ báwo lẹ ṣe jẹ sí. ok ok ok um, is my boyfriend. Hmm? so dadi ni wọn ṣàṣẹ gbogbo àwọn wàhálà yẹn tó fi di wípé padà sí nàìjíríà. dadi yìí ni wọn wà nínú òyìnbó tí wọn lé padà sí nàìjà. yes <laughs> ẹjọ jẹ́wọ́ dadi yìí. kí ló wáyé kí ló dé he's an entrepreneur. he's an entrepreneur. Enter ìkà ni pọ̀pùsì yìí tó lè run ṣé rí ti pop yìí dálẹ̀ yẹn orí mi náà dálẹ̀ fún wọn dájú èèyàn burúkú ni wọn tí wọn rún bọ̀bọ̀ ìpàgọ́ kò ṣe bọ̀bọ̀ yìí nìkan lọ́ba yẹ̀ jẹ́ o gbogbo wàhálà tó dálẹ̀ ọrùn mi ni ṣé rí bọ̀bọ̀ tẹ́ ń wo yìí tẹ́ pé lọ́kọ yín ó lè jẹ́ lé òkè ilé ẹ̀ báyìí tó bá ṣùúrù gidi báyìí ó gbórí bí orí èmi gan fúnra mi àwa rí bẹnu bóyá àwọn orúmọlẹ̀ ń gbénú ẹ̀ ni mi ò mọ kojú rí. oúnjẹ pírí gidi oúnjẹ ẹ wò oúnjẹ píríkìtì nínú oúnjẹ bọ ẹ má wọrí màá bá yín wà. ẹ ó yẹ ẹ ká lọ. ẹ bó bá ti jẹ pé màá wà àkọkọ sí wàhálà. ẹ jà lọ ẹ jà lọ ẹ jì sú ẹ jà lọ. bọ̀sùn ṣòro láti wá báyẹn. a ò ṣé bẹ́ẹ̀ sọ pé jọ ń gbé sí ni ṣé kò ṣe lé ló ń lọ ni please don't go àbọ̀. àdínú òyìnbó yìí kò ṣe lé ló ń lọ jàre ah! kẹ́ fún mi lówó. ẹ má bínú ẹ má bínú. ẹ wo wá ní gbẹdẹ ń wọ́n mi ṣé mọ̀ mi rí ni. ẹ má bínú i'm sorry i'm so sorry. ẹ pákó ẹ fún mi lówó jàre. má fún yín má fún yín lówó any amount má fún yín. ẹyẹ gbọ̀n mọ́ mo ti sọ fún yín o. ẹ bọ̀ ẹ má jẹ́ kó rìn jìnnà ni. má sọ̀rọ̀ jù kó rìn jìnnà lára kó rìn jìnnà mo kó rìn jìnnà mo mọ bí tí máa ti bá yín jẹ́ ẹ̀yin náà bá mi wá yín náà bá mi wá ni jẹ́jẹ́ ntòsí. mo tún jáwó ẹ fún mi lówó jàre. má fún yín lówó lówó kẹ́kọ̀ọ́ má jẹ́ kó lọ jìnnà ni mo kàn ń sọ ṣe understand mi kò fẹ́ kó lọ jìnnà ni ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ wo ẹ tún gbélé náà sí. ẹ ṣe ẹ ṣe mo ti ẹ dúró. báwo ẹ fi mí nàjà rẹ ẹ dẹ̀ ń jí mi. ẹ kó kálí kó tẹ́ orí jùmọ̀ ní. àgbẹ̀kẹ́ bá bá rẹ̀ jí mi ẹ dẹ̀ farabalẹ̀. ṣẹ́ni mi jẹ́ ṣẹ́ni mi jẹ́ bá ṣẹ́fẹ́ gbọ́ ṣóòtọ́ dé kí n sọ. bí mi ò kúló sí rọlẹ̀ mi ò mú yín lọ́bì kankan. ah eh, no no no no ó ti máa rìn jìnnà ẹ má ṣe bẹ́ẹ̀ jọ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jáde ìwé lọ́rọ̀ tẹ́ máa mi sọ. ok i ok you know ok ok ológun um, ni. owó òṣè owó òṣè lè. i mean iye tẹ máa pa ní. kẹ́ fún mi millions ṣé ẹ rí ibi tá à ń lò yìí ọmọ onílé olórí ọmọ onílé onítìrẹ́là ni onígẹ̀dú àwọn tìrẹ́là àjàgbé yẹn ìrọ̀lẹ́ mi mo máa bẹ́ẹ̀ fẹ́ táyé gèdè àárọ̀ ọjọ́ kejì bí wọ́n bá bí ya mi dá sí bá kó omi tí ó bàbá mi á nà tèmi máa jẹ ẹ ní sùúrù ẹ jẹ́ bá yín fẹ́ táyà ẹ̀ lájókòó. mi kí n jó. ẹ̀ lájókòó ẹ̀ lájókòó tẹ bá sọ̀rọ̀ ju ẹ bá sọ̀rọ̀ máa ṣe é. Ah! Mami, mami, Ẹ káalẹ́. Ah. Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ́jọ́ wáyé. Ẹ rẹ̀ wá. Ah, Àbẹ́ ẹ̀ láyé. Àṣẹ́kọ̀ ti sùn. <laughs> Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ah, ògbé máa dùn dóorun yá o. <laughs> Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́. Mo ti rìn jìnnà. Ẹ rẹ̀ wá. Káàbọ̀. Kí ló ìwọ àti sọ́dọ̀là. ẹ má bínú ẹ má bínú eré tí mo sá sọ̀tún sá sósì kí n lè rí nǹkan tí mo fẹ́ mú wá sọ́dọ̀ yín òun ló jẹ́ kí n pẹ́ àmọ́ gbà bọ́ọ̀ mi ṣe tẹ̀ báyìí mo ní mi ò ní sọ́dọ̀là mo ní láti débi so ìdí tí mo ṣe wá nìyẹn ẹ má bínú ẹ mọ̀ pé níjọ́sí tí ẹni ẹ fẹsẹ̀ dá látàrí pé kò sí náà nulẹ̀ ó jẹ́ nǹkan tí ó bá mi lọ́kàn jẹ́. Ah, ó kọ́dà kẹ́ẹ̀gì náà wọnú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ asan ìdí rèé tí wọ́n fi ra àtùpà yìí pé tí a bá rọ epo sí ẹ lè máa fi ríran ní ìgbàkígbà tó bá wọ̀nyí tí ilẹ̀ bá ṣú nítorí mi fẹ́ kí èyí tó ṣẹlẹ̀ kó tún padà ṣẹlẹ̀ ẹ gbà. ẹ pẹ̀lẹ́. látúbọ̀ sí. màá. ọ̀nà wájú ọ̀lẹ́ ọwọ́ àtàmọ́lẹ̀ sínú òkùnkùn ayé mi. Ẹlẹ́dùmarè ah! àfi èsì rẹ o àjọ bá jayé má ga lólo. Hmm. Ẹ̀dá ẹ̀dá kò burú wá wò ó látúbọ̀sán nígbà tí wọ́n bá ti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ayé tèmi lẹ́nu wàyí èmi náà wá aṣẹ tí a ti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ayé tiẹ̀ náà ẹ̀yà tó bẹ̀ fún ọ̀rí gbogbo ogun ayé rẹ tó jọ dàbí omi adágún àkàntì àṣeyọrí àfàtó àléèbá àṣàṣì ayé àránṣẹ́ ayé ẹ̀ní lárí ìkóríta kò yé mi mọ́ lónìí lèmi náà fi. ṣé o wá pààrọ̀ ó ti ẹ̀ gbìyànjú. ṣé o tẹ̀ fẹ́ máa fẹ́ jẹ́ kéèyàn lọ àbá ah, ah. ti jókòó ẹjọ́ yìí náà ni gbogbo ohun tó ti pọ̀ bá ti ẹ̀yìn rírà ń jẹta. kò sí wàhálà lèmi náà wá sọ́dọ̀ ẹ̀ má dẹ̀ máa kánjú. Ah, ìyá Bọ̀sùn ọ̀rọ̀ kọ́ sọ sí mi lọ́kàn nísìnyí. irú ọ̀rọ̀ wò lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa ni kí ló ṣẹlẹ̀. èmi kàn wò ó pé ǹjọ́ da kí abiyamọ kó bímọ kó ṣe wàhálà lórí ẹ̀ kó má wàá jèrè ọmọ ọ̀hún. Ah, ọlọ́run má jẹ́ a máa jèrè àwọn ọmọ alágbára ọlọ́run ọwọ́ tó ṣẹ́gun sí ẹ̀ ló máa dúró jẹ́ àmín àmín kí ló eh, ṣẹlẹ̀ kí ló rí. òun náà ni ó dé fa fún nǹkan tí mo rí tí mo fi wo pé ká lọ wo àkọsẹ̀jáyé àwọn ọmọdé. àkọsẹ̀jáyé. Mm èmi máa ń gbọ́ ni báwo ló ṣe ń ṣe yìí. ṣúra kọ̀sẹ̀jáyé yìí ó máa ń jẹ́ kéèyàn lè mọ ọjọ́ ọ̀la àwọn ọmọ bó ṣe máa rí bá a bá dẹ̀ ti mọ̀ nìyẹn àwa náà lè tètè mọ àti fúnjà wa gẹ́gẹ́ bí abiamọ láti jèrè wọn lẹ́yìn ọ̀la ìyẹn ni nǹkan tàkọ̀sẹ̀jáyé wà fún. èmi ò mọ ibì kankan kí ni nǹkan tá a fẹ́ ṣe sí. bá a ṣe lè ṣe wà èmi mọ̀ ọ̀dọ̀ bàbá kan tó jẹ́ tá bá débẹ̀ kedere ni gbogbo ọ̀rọ̀ ọmọdé ló máa hàn sí wa wọ́n ní tó bá ti yá kò kì í pẹ́ mọ́ ìjọ wa ní ká lọ. bàbá èmi àti ọ̀rẹ́ mi lájọ fìmọ̀ṣọ̀kan láti wá rí lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa ọ̀rẹ́ kò rí kò sùn jọ ni wá àdètìjọ́ ń bára bọ̀ ilé ta sí òun ló wá jẹ́ ká ní ká wá rí. ọ̀dà bí wọ́n bá ní òde láéláé pọ̀ngbá ó níbi téèyàn bá dé ni ń tẹ́ ẹ bá wà ní tó dáa ni ẹbí inú ọ̀bá sì kúnú èyí jọ ṣerú nǹkan báyìí àmọ́ bí ìyá olúgbọ́n ò sì gbọ́dọ̀ máa wo bẹ́ẹ̀ náà nìyá rẹ̀ sà gbọ́dọ̀ mòrò ìyá ògògó tó ló ń fẹ́ mòrò tó ló ń fẹ́ mà gan tó ló fẹ́ mọ patẹ́rẹ́tẹ́ tí ń bẹ lábẹ́ aṣọ ń ló mú gògó tó fi bẹ́yẹ ẹ̀ lórí bẹ́ẹ̀ ni èèyàn mẹ́ta ò gbọ́dọ̀ dùn méjì méjì ẹnìkan gbọ́dọ̀ yẹ̀bá fẹ́nìkan náà èyí méjèèjì. ṣé wàá kúkú dúró kó ṣe tiẹ̀ kí nìyí yẹ̀bá ẹ dúró níta lábẹ́ igi ẹ má bínú ìyá wa o ah, bèbè ọ̀tún àti bèbè òsì ọgbọ́dọ̀ dúró papọ̀ ní kí wọ́n má bàa pàdé òròjọ́ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ ẹ dákun ìyá wa kí lorúkọ yín. àmọ̀ pé ni. ọmọ tá a fẹ́ wo àkọsẹ̀jáyé rẹ̀ ńkọ́. ọlákúnlé. ọlákúnlé. tó ẹ̀yin tó láyé ẹ gbọ̀wọ́ ẹnu mi ṣàṣẹ nítorí Ọlákúnlé ọmọ àmọ̀ pé gbogbo bí ọba ṣe rìnrìn àjò rẹ̀ pátá mo fẹ́ kẹ́ fi hàn mí olólà tó kọlà ọwọ́ kó ló kọ tójú èyí tó kọ tọwọ́ ńlá mọ̀ lólólà gangan gbogbo ẹ̀ pátá ọ̀yá mo fẹ́ mọ bí ó ṣe rìnrìn àjò rẹ̀ mọ́sìnmí mọ́sìnmí orí ẹni làbá sìn adé á fún mọ́sìnmí tí wọ́n ní ó sọrí ara rẹ̀ tó lóhun òsìn orin wá gbogbo wọn nílé alára ọyọ ti mọ́sìnmí lẹ̀ ó rí gbogbo wọn nílé ajérò ó yọ ọtí mọ́sìn mílẹ̀ sórí làbá bọ̀. báwo. ìyá wa ọ̀rọ̀ yóò le díẹ̀ o. ẹ rí ọmọ yín tẹ̀ ń sọ yìí. ọlákúnlé. Ah! ọmọ yìí ó gbọ́dọ̀ paramọ́sẹ́ gidi bí ọba ti fẹ́ tó sí. iṣẹ́. bẹ́ẹ̀ ni ìyá wa iṣẹ́ wa kù ọwọ́ yín láti kékeré báyìí lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ sí ní fi kọ́ bí wọ́n ṣe máa ń tọ orí igi dórí igi bí bá ṣe ń parí iṣẹ́ kan lẹ́mọ̀ ní kó mú mi bí bá ti ń parí ìkan lẹ́mọ̀ ní kó mú mi bí bẹ́ẹ̀ kọ́ ìyá wa yóò tó sí. ah bàbá ọlákúnlé náà ni ẹ ń sọ yìí o. bẹ́ẹ̀ni. ẹ ẹ dẹ̀ bá mi tuntun wò kí n tiẹ̀ mọ ẹjọ́ ẹ tún jẹ́ ká tún wò. ìyá wa àbújá ò sí dọ́wọ́n pẹ́. ah iṣẹ́ tá à ń ṣe là tọ́jú òwò tá à ń ṣe là béèrè tí gbọ́ndògbọ́ndò bá ń gbọ́ndò omi ata sí wọn lójú omi ata sí wọn lẹ́nu ọmọ yín gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára bí bẹ́ẹ̀ kọ́ àtijọ́ ṣòro. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ah. ọ̀rẹ́ báyìí ọ dáadáa ni dáadáa wọn ní kí wọn náà máa wọlé bọ̀ wọn ní kí wọn ẹ máa bọ̀ lọ dáadáa ni lágbára Ọlọ́run. ẹ má bínú ìyá wa ẹ̀yin ìtọ̀nà lọ́lọ́yọ̀ọ́ bó ti yá sí ńlá síhùn ẹ̀yin ẹ jẹ́ mú kọ àtòkọ ọmọ yín. ráfátù lórúkọ tèmi bọ́sùn lórúkọ ọmọ tó ẹ̀yin tó láyé ẹ gbọ̀rọ̀ ẹnu mi ṣàṣẹ nítorí ìbọ̀sùn ọmọ ráfátù gbogbo bí ìrìn àjò rẹ̀ ó sì rí pátá mo fẹ́ kẹ́ ẹ fi hàn mí ẹ̀bà tí ẹ̀gbà kìíní yẹ̀dí pé adé àforí ìṣẹ́kù ọmọ ogun abùforí ìlémèrè ọmọ ìjà náà ló dífáfá fìwà pẹ́tí sọmọ bíbí inú là wọ́n láàmọ́ bí olórí gbé yẹn rí báyìí rán tèmi wọn ò mọ bí a fi ìwà pẹ̀gbẹ́ yẹn rí o ò ń bá èèyàn tèmi. ìyá wa ẹ gbórí yín mú kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín. ẹbí lè bá dákọ̀ ọmọlẹ́bí. ṣé. ẹ gbọ́ ìyá wa ọmọ yín ṣiṣẹ́ o kò ṣiṣẹ́. ó nífẹ̀ẹ́ èèyàn kò nífẹ̀ẹ́ èèyàn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò nífẹ̀ẹ́ rẹ̀. gbogbo bí ọba ti wà pátá gbogbo àwọn tí bá ń bẹ láyìíká rẹ̀ orí àpèsè lẹ́bi. ọjà àríwá ló fi ṣe ibùgbé ni o ó jẹ́ gúúsù ni o ìwọ̀ oòrùn tàbí ìlà oòrùn wọ́n mọ̀ sin ni. ọlọ́run ṣe mo dúpẹ́ ló dá mi ṣé o ẹ ṣé bàbá a máa ju yín ṣe o ẹ ní ṣàṣetì ẹ jọ kí wàá ní nǹkan tí mo lè ṣe lórí ẹ. ẹ̀yin ìyá wa kò ní ṣíṣe kọ̀ láì ṣe nǹkan yọ kan tẹ́kàn rí dájú pé ń ṣe ni pé ẹ rí dájú pé mójútó ọmọ yìí bẹ́ẹ̀ bá ti mójútó ẹ fi yókù lẹ́fẹ́ lè dùn à adániwáyé. bàbá ẹ ṣe ẹ wò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi tó mú mi wá dáadáa ọ̀rẹ́ gidi ni sí mi torí mi ò mi ò lérò eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló pàkíyèsí mi sí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. olódùà ló ṣe àṣẹ. ọdẹlẹ́mọ̀ká o ọ̀jàmọ̀ká o ọ̀wàrà kàkà ewé àgbọn ọ̀rọ̀ kàkà kọ́rọ̀ lẹ́yọ̀ líle níle kàkàkà bí ọrùn àkíká ọrùn àkíká wọn tarọ ọ̀kà ń fá arọ kò ní jajá ọ̀dọ̀fin ìká kò ní jàgbò oníkàmùgún kò ní jòwúkọ ọ̀nkà lọ́gẹ̀dẹ̀ ọ̀nkà láwùsà ọ̀gẹ̀dẹ̀ alákàdùn bàbá ní kájú ewé tó bá sì kojú mojú ẹ lónìí ewé tó bá sì kojú mojú ẹ lónìí ewé tó bá sì kojú mojú ẹ lónìí. <laughs> àmọ̀kẹ́ ẹrù rèé oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ọmọ ní àwọn oògùn pè lẹ́fọ̀ọ́ ajẹ́fọ́ ni ìyá rẹ̀ má tẹ̀rù kọjá fún ẹrù rèé. sọ̀rọ̀ bí ìgbà jẹ́ wípé ìgbà tó ọmọ wọn wẹ̀ níṣe níṣe níṣe tó ọ̀dà táǹgìrì tí mo ọ̀dà táǹgìrì ló jẹ́ kí kí n túṣu kiri ìdẹ́sàlẹ̀ kọ̀ọ̀kan torí iṣẹ́ tó burú ni àsìkò náà wọ̀ wípé mo wíkẹ́ndì bàbá <laughs> ẹ wò ó ẹjọ yìí tó ń ṣe mí ju gbogbo eléyìí lọ jàre. Hmm, ẹ dà á mọ̀ sí ìṣọ̀. bàbá <laughs> dágbà wa tún ṣòro bí èwe ni ẹ wá fẹ́ máa lọ. ṣé bó ti ní àgbẹ̀ ṣòro bí èrè kéèṣì máa lọ èmi náà sì ti ní ká máa ṣí ìṣọ̀ nígbà míì. ibo lọ ẹjọ ẹ dá mi lóhùn jàre. ìwọ ni olè ti bí òun mo ti parí iṣẹ́ inú rẹ̀ sọ́ọ́rì má rò lóògùn ẹ̀rọ gbogbo aláwọ̀ funfun bá wọ ọ̀rùn ọ̀wọ́ àwa rí i dájú pé ọmọ tó wù èmi ni ìjọ kìíní ọwọ́ aka sẹ́mì sẹ́mì bí àwọn iléèbù sẹ́mì ọkà ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà tẹ̀ lórí sẹ́mì tọ́bátì adórí ìjọ sẹ́mì gẹ́gẹ́ tọ́jọ́jọ́ keje tọ́ gbàgbá yìí lọ fi pamọ́ ní gbogbo ara látòrí délẹ̀ ni ṣé ní tọ́ bá ti fi para lára báyìí ah bẹ́ẹ̀ bá aláwọ̀ funfun bá wù ú ẹ̀rù ọ̀ wọ̀. ìyẹn ni pé bóyìnbó bá rù ọrùn á wọ̀ ó di dandan kọ́rùn wọ̀. mo ti pọ̀ wọ́n tó ń lò mo ti pọ̀ ọkọ rẹ̀ sí ọmọ tó ń sì fún mi ní ọkọ yìí náà mo ti pọ̀ ọkọ ẹ̀ sí wọ́n tún á wọnú ilé tó bá ti ń wọnú ilé nìṣí wọ́n tún á kọ àwọn ọfọ̀ kan fún ọ tọ́jà pé ló pè sí i tó bá ti lè pè sí báyìí fìyà lórí wọ́n jọ tàṣe o. kó má tàṣe ọjọ́ méje. kó má tàṣe o ìdúró àwọ̀kẹ́ ọgbọ́n ìtàn náà lẹ́yìn rí ẹ̀ tí ì borí tó bá jẹ́ pé ọgbọ́n ìtàn náà lẹ́yìn rí ọmọ ìkó léwu tó bá tàṣe ara wọn ọgbọ́n ìgbọ́n tàṣe ni. òye tàṣe ah, kí lẹ́bí ṣeré bí ọmọ ejò yìí màá jẹ́ ó tàṣe kí ni wọ́n á tún ṣọ́. ìtàn náà lẹ́yìn rí ṣojú rẹ o.

ọmọ òrùkú àti lọ sí skul àtàrùn kí nìkan tó ń dúró ṣe ń bì báyìí. fẹ́ mi ò fẹ́ lọ sí skul. orí fẹ́ ò fẹ́ lọ sí skul ṣé orí ojú tí mo dì í ń bá láti máa bẹ́ẹ̀ mi wà nípa tí máa fi ó yá kó dá sí skul alẹ́lẹ́ ọ̀lẹ́ mo ti fẹ́ ṣèbẹ̀lẹ́ ah wo màá wá sí skul yìí tó bá lè tì wá ní kó nù ẹ̀ dáadáa orí fọ́ wọn ò lọ sí skul ó lọ́kọ̀ ó lọ ni. bọ̀sùn ọ̀pàdé kejì ẹ lọ́nà ni òun ti lọ léèwé kí ló dé tí wọ́n pẹ́ báyìí. mo sọ fún mọ́mí mi pé orí ń fọ́ mi wípé mi fẹ́ lọ sí school wá sọ́n mo ti máa lọ. orí ń fọ́ ẹ ah, orí ń fọ́ ọmọ yìí lóòótọ́ o máa bọ̀ nílé jẹ́ ń lo nǹkan fún ẹ kó lè padà lọ léèwé ṣùgbọ́n ah, orí ń fọ́ lóòótọ́. olúwa ò mà ṣe ọmọ tèmi sì ń ro bí mo ṣe máa rí mú bí a ti bá ti lọ kó wọn lọ́sàn-án màá lè sáré lò fún un. wọ́n wá wọlé tọ̀ mí wá wẹ́rẹ́ ah, ibi tá wá fẹ́ gbòmí sí obì bá lálẹ́ ń bẹ̀ wẹ́rẹ́ <laughs> ó yẹ náà ni ṣì yẹ nìyẹn. ẹ̀ fún òjìjọ èpè ẹ wá ká ọmọ lóore máa nìyẹn <laughs> wọn ló máa dorí ọmọ tèmi á máa lọ́dún gbogbo ọjọ́ máa ṣerú papọ̀ ni ó bá kàn rán bẹ́ẹ̀ ẹn kàkà kíkú má jẹ sèse á fi ṣàwádà nù nbo ẹ ṣanra fún ẹ nìsín ara ti lọ́lẹ̀ jẹ́ ń pa ẹ́ lára ó wàá máa lọ léwe ilé ìgbóná ah, funfun bí iléeṣẹ́ búrẹ́dì tẹ́lẹ̀ kí ló dé nìsín báyìí. ẹwà odò ni kò máa ṣàn hmm. ẹwà odò ni kò sún ìṣà ní kọ́ ọmọ àlọ́ lẹ́yìn tààrẹ gbé wọn tó tó yìí. pé ẹ máa lọ ní ìsinmi pátápátá ilé ìwé yá. Mm-hmm. Ah. Mm-hmm. ara ti sin lé báyìí. ìyá yìí tó gẹ́ má ṣe mí lódò adágún má ṣe mí lódò adágún yé mami ẹjọ ẹ ra mẹka ẹjọ ẹjọ ẹ ra mẹka. lẹ́ẹ̀kú wà tó. báyìí mọ́ báyìí rẹ̀ mọ́. ìbẹ̀rẹ̀ Elédùmarè ọba tẹ́wọ́ gbọ́rẹ́ àríyìnrú àlẹ́rọ̀ ògbójogà Elédùmarè lẹ́yìn igbó àánú ojú kan rẹ̀ ká gbogbo ayé apá kan rẹ̀ ló ṣòlé ayé rọ ọ̀fọ̀rún ṣe bùdókó ọ̀fìlé ayé ṣe tìtìṣẹ́ ìbàrẹ̀ lónìí o bọ́mọdé bá ti dùn bàgbà yọ̀rọ̀ kó kalẹ̀. 我没事。嗯嗯嗯嗯嗯嗯 àpéyìn lọ́lọ́ gbẹ́jì ọ̀sá burú. ara mi fúyẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀kárẹ̀ ojú ẹ̀ ní tí ọ ọgá kú òní dán òní rí gbèsònù bí ó ṣe bí ọmọ àti kó ònú ayé rẹ ọkàn yóò balẹ̀. ẹ ṣe gan. Ah, ah. bọ́sùn. ọ̀gá fọ́gá ma. ẹ ẹ kalẹ ma. yes ma. ọ̀gá fọ̀gá. ma o. ṣé èsì àìmọ́ rẹ̀ wù lédi ẹ̀sán. Hmm, ìyá mi òṣùbà yín rè hmm, mo gbèdì fún yín pọpọ yó ló pọ̀ ń wá ọ̀la tó bọ̀ sùn mo wá pé ah, mo kí n tírèsì rẹ̀ bí ṣe ń tírèsì ẹ̀ kò gbà mo wá ń gbọ́ wíníwíní voice ẹ̀ ni mo fi wò pé bóyá ó máa wà ń bí ẹ má bínú. Ọ̀gá, wò mí ọ̀gá fọ̀gá. Mo yááfì ẹ láì mọ̀kànmọ̀kàn. Ẹ ṣe mà. Farabade. Bosun. What are you doing here? Bosun, stop. It's not me. Ẹ̀sùn tí kò kí ń ṣe tèmi ló ń lọ́mọ mi lẹ́sẹ̀ yìí. Why? You can't just say it's not me. I I don't want you close to me again. Mama, ṣé ó she. ṣe ẹni tí bàbá ẹ̀ tó wò sùsùn nítorí pé kò fẹ́ kéèyàn fẹ́ ọmọ ẹ̀ kó dẹ̀ parọ́ mọ́yàn nílùú òyìnbó kó dẹ̀ dọ́gbọ́n títí tó fi dáyàn padà sí Nàìjíríà. Ẹ jọ ṣé irú ẹni yẹn tó bá ríyàn pẹ̀lú ọmọ ẹ̀ lọ́jọ́ ọ̀la ṣé kúkọ́ ló máa fi I don't want to die. Ah, no, no. Ǹjẹ́ ò bá yẹ èèyàn? Ó mọ̀ ga o wá wọ abèrè kan òwe ó dáa fún ẹ láti fẹ́ bẹ́ẹ̀ ni ìràwọ̀ rẹ̀ dáa ó ṣe fẹ́ fún ọ ṣùgbọ́n tó ìṣẹ́gun ọmọdé yìí kódà àwọn ẹbí rẹ̀ tó o pé wọ́n jọ padà kìí ṣàwọn nìkan kínní yìí ṣe tó lọ́wọ́ bá pẹ́gbẹ̀rún lé gbèdé kódà kó dẹ̀dà òòṣà mi lè ṣe ọ́ lóore. Ah. bẹ́ẹ̀ ni ìkórìíra náà fi ṣe ọ̀la ọmọ pọ̀ owó ayé tí ń bẹ láàrẹ ni owó ayé tí ń bẹ láàrẹ ni àmọ́ wò mí látòní lọ ọ̀bọ lọ́wọ́ oògùn ayé ẹ̀bà yóò tún náà mọ́ ọfà yóò tún bà ọ́ mọ́ ẹ wo láti wàṣọ ilẹ̀ ṣú ìwọ lọ jẹ́ ìpẹ́ ìtòsùn ẹ̀jẹ̀ ìwà ẹ̀yọ ilé. ẹ rọra màmá ẹ rọra màmá mi ẹ pẹ́ fún ah, yóyó kí o ṣe fọwọ́ kan rárá ó dàrọ màá o pọ̀pọ̀ yóò pọ̀pọ̀ yóò bọ̀ sí i. Mm, káre mọ ye mọ ye mọ lọ ẹ mọ ye ṣe fàájì ẹ mọ ye ṣe fàájì. látúbọ̀ sọ gbogbo ohun àǹtí yìí sọ ṣàgbà wò ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó má látún lọ lose opportunity eléyìí. ọ̀làdúnbọ̀sùn. Hmm. ó ṣeé ṣe tójúmọ́ bá mọ́ kákùkọ ọkọ lẹ́yìn ọmọkùnrin. ọ ah. gbọ́dọ̀ kí o. Ah. àkókò gàgàrà. ọ gbọ́dọ̀ ṣukú o. ó ní o máa kí o. ìwà rẹ lọ jẹ. Hmm ọ̀dà ọ̀dà àárọ̀ mà. ó dàárọ̀ o ojúmọ́ rẹ o ojúmọ́ rẹ o. ó dàárọ̀ mà. à ń o. ṣé ìjìyà ṣé dákẹ́. dákẹ́jẹ́ dákẹ́jẹ́. dákẹ́jẹ́ dákẹ́jẹ́. to